bí islam bó ṣe kẹnu bó ṣe fẹnu tó tí ọlọ́run bá fi ṣe ìkẹ́ fún àwọn mùsùlùmí sórí ni wọ́n máa ṣàlàyé fún wa kí ọlọ́run kó ṣe nílò. yàtọ̀ sí gògùn náà àwa tí mo fẹ́ ṣe àwọn information إن شاء الله نعم. إن الحمد لله إن الحمد لله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 أما بعد فإن خير الكلام كلام الله وأحسن الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adọ́pẹ́ fún ọlọ́run ọba atọ́rọ̀ kí a ti jẹ fún anagba muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé àti àwọn sàhábà rẹ̀ radiyallahu anhum abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ọlọ́run ọba kọ́mọ́sá àgbà ìjókòó yìí kọ́mọ́sá láì dání ìjọsìn fún wa nǹkan tí afẹ́gbéyẹ̀wò gẹ́gẹ́ bí eh, ìtanijí àbí ìdánilẹ́kọ̀ọ́ èyí tí a fi ká eh, akitiyan èyí tí a fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ òun náà ni tí a fi àkọlé rẹ̀ ní fushatu dinina fushatu dinina ètò ń pè ní ruminous of our religion ìdòòrò ìdààyè tó ń bẹ nínú ẹ̀sìn Islam ọlọ́mọba subhanahu wa ta'ala ọlọ́ba máa fi Islam kẹwàá ni ó sì fún wa ní ìgbàláàyè nínú Islam ó máa jẹ́ kí ẹ̀sìn yẹn kó dòrò fún oníranran nǹkan tí oníkálukú bá jẹ́ nínú ẹ̀dá ọlọ́ba máa ma jẹ́ kí islam kó dòrò fún nǹkan yìí anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú àdìsí abi hurairah radiyallahu ta'ala anhu èyí mamu bukhari àti mamu muslim dáwà anabi ni man anfaqa zawjayn fi sabilillah. نودي من أبواب الجنة يا عبد الله هذا خير فمن كان من أهل الصلاة جري في باب الصلاة ومن كان من أهل الجهاد دعي من باب الجهاد ومن كان من أهل الصيام دعي من باب الريان حديث عن محمد صلى الله عليه وسلم ẹtùmá Bukhari àtùmá Muslim da wáyé anabi wa Muhammad sallallahu alaihi wa anabi ni tó bá ná nǹkan méjì sójú ọ̀nà ọlọ́run nóòdì yamin abuwa bìtẹ̀nà irú ẹni bẹ́ẹ̀ wọ́n máa gba ẹnu ọ̀nà àlùjánná wọ́n máa gbà pé ẹni bẹ́ẹ̀ wọlé ẹnìkan bẹ nínú àwọn ọmọ ẹ̀yà wa hafidhahullah ó ní dàbí nǹkan níjọ́ dàbínú méjèèjì ó wà làásùjì ó wà kó lé mi lọ́wọ́ wọ́n ní ustaz ló fún yín ewu làbúrò bá mi pín dàbínú ó lẹ́yọ̀ kan náà ni mo ní ẹ̀yin náà lè fà fún wa pé anabi sallallahu alayhi wa sallam sọ pé man anfaqa zawjayn fi sabilillah du'iya min abwabil janna hafidahu allah ta'ala ó lè sọ pé anabi sọ fún wa pé ẹni tó bá náà nǹkan méjì sójú ọ̀nà ọlọ́run wọ́n máa pè lẹ́nu ọ̀nà àlùjànnà ẹgbẹ́ fíkù rẹ̀ fún hadisi fíkù tó dáadáa. anabi sallallahu alaihi wa sallam wa tẹ̀síwájú. anabi ní fàyín kánà mi wà màn kánà mi àlè sọ̀la. ẹni tó bá jẹ́ pé ìrìn olùwò máa ń jù lọ. dúrọ̀yà mímbà sọ̀la. ilẹ̀kùn tó jẹ́ ilẹ̀kùn táwọn tó máa ń kírun bá wà lọ́wọ́ náà. iná ni wọ́n ti wọ́n ti ẹ̀rí wípé irun yìí ẹni tí ò bá kí kì í ṣe mùsùlùmí abẹ́ ẹ̀kọ́ ṣùgbọ́n irun irun ó máa ń lọ wá lọ́wọ́ lójúra wa lọ ẹlòmíì tó bá ti pé ọ̀ràn yìí kò ní kí náfìlà tí a bá wà abala abala ń bẹ lórílẹ̀‐èdè wa yìí lọ́pọ̀lọpọ̀ gbà táwọn yàrá ti sálámà sàn án wọ́n bọ́ tà sí i anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi náà tún bá mi bá kírun dáadáa bó ṣe ń kí náfìlà ló ń kọ́ra yẹn bó ṣe ń kọ́ra yẹn ló ń kí náfìlà irú ẹni nígbà tó jẹ́ pẹ́ṣẹ́ tó máa lára jùlọ nìyẹn ọlọ́run ìjẹ́nà látara ṣe ilẹ̀kùn táwọn kan máa ń kírun jùlọ kírun máa lára kò ṣe rọra yẹn òun náfìlà tó tún máa lára ilẹ̀kùn yẹn yóò yẹ wà anabini wa man kana min ali jihad ẹlòmíì ní nafila rọlọ́rùn jihad rọlọ́rùn anabini du'iya min babil jihad irú ẹni bẹ́ẹ̀ yóò jọ ọ̀nà jihad yóò dà wọlé. anabini wa man kana min ali siyam du'iya min babil siyam ẹni tó bá gbé lọ yóò gba ìlànà ààwẹ̀ yóò dà wà jánà ọlọ́wà títí bá bọ̀rọ̀ yá sallallahu alayhi wa alihi wa sallam. ló jẹ́ pé bẹ̀rẹ̀ àdéhùn tàtànàbí sọ anábìnrin yá Abdallah hadha khayr ẹ̀yin ẹrú sí ọlọ́wọ́ ọba wípé ọ̀nà téèyàn lè dà wà jánà ọ̀nà tó pọ̀ ní orí rẹ̀ ní dásídásí. ó túmọ̀ sí nǹkan tí a bá máa ṣe jùlọ nǹkan tó bá bá àdámẹ́yìn mú tó bá wù ú jùlọ èèyàn lè tàkà rẹ̀ dọ́mọ àlùjánà ẹni tó jẹ́ pé wa ẹ wà àbífẹ́ èyí tó nípa ọkùnrin tánàbí wa ya sallallahu alayhi wa sallam tó fi ṣe olórí fáwọn èèyàn àti kan gbogbo ìgbàgbọ́ tó wá tún fún wa yóò lè wà lọ ìmọ̀ kó kà lẹ́yìn ìgbà tó bá ka fáta tán kó ẹ̀sẹ̀ wá ka súra tàbí kó ka súra tán kó wá kele nígbà tó nàbà Muhammad sallallahu alayhi wa sallam ní ẹbí rẹ̀ pẹ̀sàlú lè ayé ṣe ní yẹ́fọ́ àlùbáyé anábìnrin ẹ̀ lọ́ọ́ bí tí ó bá tó fi ṣe bẹ́ẹ̀ kí ló sọ onílé anna sípàtì rahman onítorí pé ìròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ni òun sì nífẹ̀ẹ́ rẹ̀ anábìnrin tó bùkà ìyá ha adqalaka al-janna bó ṣe ń sá àti máa káyìn ó sì tún sọdọ̀ wà lọ́jọ́ náà ó tún mọ̀ sí nǹkan tó bá ìfẹ́ wa mú nígbà míì ọlọ́ba ní kàtà rẹ̀ ó lè bọ́ lè bọ́ àdé ọmọ àlùmọ́ náà anabi wa nafa sallallahu alaihi wa sallam anabi mi sọ adi wa wọn ṣàlàyé fún wa pé tòótọ́ ṣẹ̀ṣẹ̀ ń bẹ ṣùgbọ́n àwọn ọ̀nà tí yẹn gbà lè wọ àlùjẹ́ náà àwọn ọ̀nà tó pọ̀. لو بدي حديث النبي صلى الله عليه وسلم يا بني ادم قلوا بصر يا بني ادم انما هي اعمالكم اوصيها لكم ثم اوفيكم اياها فمن وجد خيرا فليحمد الله ومن وجد غير ذلك فلا يلومن الا نفسه. بدون شيء قال انا ntẹ bá fi ṣe ni màá fi fún yín lẹ́sàn ẹ tó bá pàdé ẹ̀sán dáadáa kó fẹ́ fọlọ́ torí pé ọ̀nà tó yẹ ká já tá a fi wà lẹ́nà pọ̀ kò yẹ kí ẹ má di ẹ̀sù kó má lè mú kankan nínú àná yẹn tọ̀ tó fara ìfara nìkan ẹ jẹ́ kí n parí àbí dada ní sẹ́lẹ̀ ìtàn wọn ni abubakar siddiq radiyallahu anhu faqala abubakar siddiq ya rasulallah bi أبقى في جسم وانا صلى الله عليه وسلم بدون بأشياء قويا شعراني أتماني أبقى في يا رسول الله ما على من دعي من تلك الأبواب من ضرورة أن تم ما سبب شيء رضو شو تكلم بين بين كل جنبين ومرتبة بين نوع نعيم ومرتبة anabi wa muhammad sallallahu alaihi wa sallam kí lànà ti dáhùn anabi ni naam bẹ́ẹ̀ ni kúrọ̀ kó lè kó tó máa ń sọ pé àwọn tó máa ń sọ ìsúmọ́lọ́ èyí wà ń bẹ̀ àwọn tó ń fi jihad ìsúmọ́lọ́ èyí wà ń bẹ̀ àwọn tó ń fi àwẹ̀ dídà súnmọ́lọ́ èyí wà ń bẹ̀ anabi ni kó rọrùn kó jẹ́ kó jẹ́ gbẹnu ọ̀nà yìí wọ́n mọ̀ pè é ń bẹ̀ wọ́n mọ̀ pè é wọlé anabi sallallahu alaihi wa sallam wà á rúdu àǹtà kúnà mí nìyí. mo dẹ̀ ń rán pé kọ́lọ̀ kó jẹ́ kí wà bákìrì kó wà ń bẹ̀ eléyìí ìró òdùnnú ni látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam rọjá wa ànábì sallallahu alayhi wa sallam nìyí nítorí túmọ̀ sí pé Abubakar Siddiq tọ́jú àlàyé nínú àwọn tó jẹ́ pé gbogbo ẹnu ọ̀nà àlìjẹ́nà lẹ́jẹ̀dọ́ ní o máa pè Abubakar Siddiq kílẹ̀ lẹ́yìn túmọ̀ sí nítorí túmọ̀ sí pé islam wa ẹ̀sìn tó gbòòrò ọ̀nà tá a fi rí ìrìn ọlọ́wọ́ wa ọ̀nà tó bọ̀ ni. àfọ àgbà ibn al-qayyim al-jawziyya rahimahullah ta'ala nígbà tó ń ṣàlàyé as-sirat al ẹgbẹ́ náà àdúrà wa òun náà ní pé ihdina as-sirat al-mustaqim. من حديث عبد الله بن مسعود رضي الله تعالى عنه nígbà tí a sọ̀rọ̀ àṣàlánfàlà tó ní kọ́tọ̀ rasulullahi sallallahu alayhi wa sallam kọ́tọ̀ anabi ìlàkàdótọ́ fàkọ́ọ̀lì anabi hàzà siratullahi mustaqim ojú ọ̀nà ọlọ́run ọba tójójú ọ̀nà ọ̀tọ̀ lélẹ̀. ibn al-qayyim ọ̀dọ́yà rahimahullah ta'ala wọ́n wá ń sọ̀rọ̀ ayé fún wa pé ọ̀nà tó tọ́ tójójú ọ̀nà ọlọ́run pé yóò gbà wà jẹ́ náà wọ́n ní ọ̀nà yẹn ó ní àwọn. ó ní àwọn ẹwà tàmù àsìkò àwọn àwọn ẹwà táàrí nàìjíríà nàìjíríà ọ̀nà àdúrà sọláàlú wọ́n ní ọ̀nà ìlú náà máa sọ méjì àti àtàmì ìkànnì náà òun náà ní ìsọ́lùú ìlàlẹ̀ àṣùtù ìsọ̀lúhu ìlàlọ́sùn ọ̀nà yẹn tá a bá ó gbọ́dọ̀ mú wa débi tá a là bàbá bàbá rẹ ó dọ̀rọ̀ ní ṣẹ́kínní ó dọ̀rọ̀ ní mú adé tán tó bẹ́ẹ̀ nígbà míì èèyàn lè sọ ọ̀nà kan kó mọ̀ mọ́ ìyàwó fẹ́ràn ẹ jẹ́ kí n fún arákùnrin. hadith tó anu sunanu dari mi tẹ́pẹ́ náà ni gbogbo àwọn onímọ̀ máa ń lò láti sọ pé àdékèrè jama'i afáàrò àbúlẹ́bí lọ́sọ̀rọ̀ tó jẹ́ pé òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ máa ń lò wípé ká máa ṣe àdékèrè lóhùn kan náà papọ̀ eléyìí nínú àdáda lè mú ẹsẹ̀ ẹ̀rọ àwọn tó ń sọ fún wa pé halilu àníyá sàbíkú lọ àníyá kábíọ̀rù lọ àníyá àwọn tó ń sọ subhanallah alhamdulillah allahu akbar ẹ̀rọ tó dàtú ìdáná sọ̀rọ̀ dàtú yọ fún wa pé ó dùn sẹ́yìn àtìkùn pé nǹkan tí mo ṣe yìí nǹkan tí ò dání kí ni wọ́n sọ wọ́n ní yá Aba Abdulrahman wallahi ma aradna illa al-khayr wọ́n ní wọ́n ní Abdulrahman wallahi àníyàn wa dáadáa ni àgbálérò láti ṣèbàjẹ́ náà sùn kí ni kúmọ̀ sọ́nà sọ́nà kam min muridin lil-khayr lan yusibahu abada àyèmáyèmáyè ti dẹ́ pé àníyàn ní ìdá ṣùgbọ́n kò ní bọ́sùbẹ̀. sọtò bá tó bá wọ́n tún àṣẹ wọ́n fẹ́ tọ̀ ọ̀nà kan ọ̀nà tó tọ̀ yẹn kò gbé wọn lọ síbi tí wọ́n fẹ́ lọ wọ́n fẹ́ sọ lọ́wọ́ bá ní ṣùgbọ́n ọ̀nà kan padà tọ̀ lédi wọn síbẹ̀síbẹ̀. pàtẹ́lí kan mi mọ̀rí ìdílé ìdílé láyé ìṣúra àyèmáyè tó máa tọ̀ ọ̀nà kan tí ó rò pé ó fẹ́ fi lọ pàdé ìyọnu ọlọ́run tí ò إلينا ابن القيم الجوزية رحمه الله تعالى نفس هذا لأن الطريق الموصل إلى الله واحد هو ما بعث به رسلا وأنزل به كتبا ولا يصل أحد إلى الله إلا من هذا الطريق ولو أتى الناس من كل طريق واستفتحوا من كل باب لكان الطرق عليهم مسدودا والأبواب عليهم مطلقة إلا من هذا الطريق فإنه متصل بالله مسلم رحمه الله Ibn Qayyim máa ń dojú ọ̀nà tí yàn bá gbà tó bẹ́ẹ̀ fi súnmọ́ lọ́wọ́ tó bẹ́ẹ̀ fi wá ìrọ̀rùn ọ̀rọ̀ tí ò bá fi ń sọ̀nà súnà ànágbà Muhammad tí ò fi ń sọ̀nà kìtàbù wa súnà ó lẹ́nu lẹ́wù ní padà lọ́dọ̀ ọ̀rọ̀ wọn wáyé. sókùnmá sí adọ́sọ́tọ̀ ọ̀nà kan dá adọ̀dọ̀ tó ọ̀kọ́ náà yóò jọ adọ̀dọ̀ ọ̀rọ̀ yóò jọ adọ̀dọ̀ ọ̀rọ̀ quality kan yẹn fún àṣìwáṣọ mùsùlùmí quality mi fún ojú ọ̀nà tó da oní ni sàátìhù lilmarin sàátìhù lilmarin àwọn tó fẹ́ ní ojú ọ̀nà yẹn ojú ọ̀nà yẹn gbọdọ̀ lè gbà wọ́n kò gbọdọ̀ jẹ́ ojú ọ̀nà sọ tí ń sọ ojú ọ̀nà yẹn yóò dá wọn lẹ́ẹ̀kan náà tí gbogbo wa fún àná tí gbogbo wa tá a wà ní ìjókòó yìí tọ́lọ̀ ń bá ṣèwá lọ́mọ àlùjẹ́ náà ẹ̀dá kúkú ló dúró dùn ọlọ́ọ̀lọ́. kẹ́nìkan wá bí wọ́n ń ṣàlọ́ ọ̀tàlá ẹ sáàjẹ́ kó jẹ́ pé àwọn àbúṣe yíyà àwọn ṣọ̀wọ́n ṣọ̀rọ̀ yẹn ẹ sáàjẹ́ àwọn ọmọ àlọ́ náà torí pé tá a bá ní gbogbo wa rìn lẹ́ẹ̀kan náà ọ̀nà yóò fún wa kì í ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àwọn tó bẹ́ẹ̀ bọ̀ ọ̀nà yẹn ọ̀nà yóò pọ̀ ju ní yóò dúdú fún wọn lẹ́ẹ̀kan yóò dúdú fún wọn lẹ́ẹ̀kan lọ́wọ́ jẹ́ pé dẹ́gbà wò nínú àdéhùn ní sẹ́kọ̀ abdallah hasan kasilani hadith yẹn múlá ìgbà pọ̀ pẹ̀lú àwọn àwọn àdáàtú hadith anas bin malik larubawo ko tó wá tó muhammad sallallahu alaihi wa sallam tanabi ni da'uhu wala tuzrimuhu ẹ fi lẹ̀ ẹ má dàtọ̀ ọmọ lábẹ́ ẹ má jẹ yíyà ìgbà tó wá ṣe bẹ́ẹ̀ tán tó pé anábì máa parọ́ òkò ni sẹ́rí ẹ jẹ́ ká máa gbọ́ àwọn ènìyàn yé pẹ̀lú bàbá ṣe máa ìtàn kan wà tó wà tó pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ náà jẹ́ máa wọn ìtàn yẹn ni pé ẹnìkan ẹnìyẹn ń sọ̀rọ̀ nípa pẹ́ńpẹ́ ní paradigm shift fínìgà míì èèyàn mà ní ronú pé bákan nìkan tó sì jẹ́ bá mi. wọ́n ní ẹnìkan wà nínú public venture ẹnìkan obìnrin kan wà mọ̀ mẹ́ta ní ọmọ tó mú dání yìí ó wá ń dánú ọkọ̀ láàmú ó ń gún ẹni wájú ó ń gbẹ̀yìn ara àti nínú àwọn tájọ wá wà kó wá jùmọ̀ ó wá pè bàbá àbíyá ọmọ yẹn tó wà nínú ọpẹ ọmọ yẹn tó ń disturb àwọn yẹn correct ó ní kò nínú kan ọmọ yẹn wà ní pẹ́ kò sọ́rí hospital àwọn tó ń bọ̀ ọmọ yẹn ṣe pẹ̀lú dáadé ìyẹn ló ń sọ pé kó tó di pé ó máa break news yẹn fún ní ilé pẹ̀lú ìjẹ náà kó ń kàn fún ní fúsà yẹn pé kó kúrì díẹ̀ tó pé kò sí nísìnyí tọ́ba fún mi sí ọmọ ọdún márùn-ún ọmọ ọdún mẹ́fà tọ́ba ní bàbá rẹ̀ kí sẹ́mi kọ́mọ̀ tún mẹ́tún òun kẹ́ òun kẹ́ kó kàn lù díẹ̀ táwọn bá délé káwọn lọ bírèkì bírèkì ẹ̀rọ kò fún mọ́sálà àtẹnìyẹn ń wò sówó àrọ́jú àdìpọ̀ àrọ́jú. anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi wa sahaba pé ẹ fara fara yẹlẹ ẹ filẹ filẹ ìgbà tó ń fi ilẹ̀ tán ànábì wa kò yẹ ànábì ní ìnà ábìlì mọ́sáàjì ààyè tó wà yìí mọ́sálásí là ń pè é ẹlòmíì ò mà torí ibi tó ti wá pé pé ẹlòmíì ò mà tó ń jẹ́ kọ́tù tó bá dáa ní àwùjọ ó lè yá sókè ẹ má sáré sáré fún mi ìwọ ní wọn káyé mi torí ó lè jẹ́ pé bí táwọn bá ti wá ní táwọn sọ fún wa pé ọlọ́run dá àpá sùn bí gbogbo wọn ṣe máa ń dá àwọn lára yára ààrẹ tábà ti dáwù sọ̀rọ̀ tó wọ́n mọ̀ títí lọ sẹ́yìn. anájọ wa tó ń na àdá ìlú masáàjì masalasi lè la tasuro ní ṣe kò lẹ́tọ̀ọ́ ká máa fi síbẹ̀ ká máa tọ̀ ká máa yà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìnàmà ìyàtì dìkìtà wàtíláwà tó kán ọ̀sọ̀lá ọ̀kàmù kàlà ọ̀sọ̀. níta àmọ́ ṣe ń ṣe àmọ́ ká kán àmọ́ ṣe láwà kán àmọ́ ṣe ń ṣe lọ. lábàáwò kò yẹ kó wá wà dín ó yà lẹ́nu pèsè ìdálélẹ́ tó ní Allahumma arhamni warham Muhammadan wala tarham ma'ana ahada. wọ́n lọ́wọ́ bá tẹ̀mí o kó o sì kẹ́ Muhammad má tó kẹ́ lórí ìlú lẹ́yìn o tóbi àwọn eléyìí àwọn òdàbí Muhammad kí lànà bí sọ ànábi ta hajar tó wà sí a kí olóhùn bá sẹ dùkú jẹmi àti nìkan eléyìí ni dáwọn kàwárí eléyìí ni sábì wọn gbọ ìyá kọ ìkẹ Ọlọ́run ọba ìkẹ Ọlọ́run ọba àwọn fún mọ ẹlẹ́ṣẹ̀ ìfẹ́ ìkẹ Ọlọ́run ọba ní wàrà hàn ni wàásù àṣọ ó túmọ̀ pé nínú qualities ojú ọ̀nà tá à ń tọ̀ ọ̀nà ni pé ọ̀nà yẹn ò kí ń sọ̀nà tá a máa ń fọwọ́ sí àwọn èèyàn kan mẹ́yìn kódà tó fi mẹ́nu mẹ́sìn kẹ́nìkẹ́nì sì ń kójó ní mímọ́ kó mọ àwọn pé ní gbogbo òlú yìí àwọn àǹfààní nǹkan àjọ ọ̀nà yìí fẹ́ apá ọ̀nà yìí ṣe kí ni ọ̀nà tó fẹ́ ni sàátúhù lè mà rí ọ̀nà yẹn bẹ̀ fún gbogbo tó bẹ̀rẹ̀ tó pé kò sí tó ń bẹ lẹ́nìkan tó lè ṣe gbogbo ṣe àṣà kankan kí wàá ló fẹ́ fagé lu kí ló fẹ́ fẹ́ hàṣà nípa pé àfa kan kó wà lókè òdò kan àfa kan wà lókè òdò àfa kan wà nísàlẹ̀ òdò tá àfa tó wà lókè òdò tó bá ń gbà rọ́ṣà àfa kan wà nísàlẹ̀ òdò bègéèrè ìjárèrè fún ó ń bẹ nínú àwọn aráàlú òdò tí wọn ò ní wókè òdò láéláé kódà tó àfa àyẹ̀bá kú ṣọ́rọ̀ ni àbúrọ́kọ̀ kí ni wàhálà wa. alimami ahmed rahman allah ta'ala lọ́jọ́ pé gẹ́gẹ́ bí tèmi sábà máa sọ fẹ́yìn tó jẹ́ al-ikhwatu fillah òun náà ní pé ẹ̀mí wà kọ̀ǹsán pọ̀ pé ustaz kan àti ustaz kan wọ́n ní differences ẹ̀yin ẹ̀kẹ́kọ̀ọ́ nìkan ẹ̀mú tó bá dáa bẹ́ẹ̀. àwa náà sọ̀rọ̀ náà kẹ́ni wá sí wọ́n ní mọ́mọ́ ahmed rahman allah ọ̀sán àwọn èèyàn kan bọ̀ imam ahmed imam ìpínlẹ̀ mọ̀lẹ́ ti ń bọ̀ wọ́n ní abdalina mi jẹ́ àti mi mi ní àyìn bí adé kúrẹ́ ẹni tá a ń bọ̀ lọ́dọ̀ rẹ̀ àbú kúrẹ́ ìbọ̀ wọ́n abilẹ̀ pé wọ́n ní imam ahmed wa sọ pé sheikhun sọ̀rọ̀ a àfa ni àfa dàda àfa yẹn àfa dàda ẹ kọ́ ẹ máa gba ìgbà lọ́dọ̀ rẹ̀ àwọn tó lábẹ́ lẹ́yìn wọn sọ pé à ah, ìwọ ọmọ muhammed ìwọ ló ń yìn gbogbo òdà ó máa ń ṣe muhammed fún ọmọ muhammed ó máa ń sọ̀rọ̀ ẹ̀ láì tí ò bá sọ directly yóò sọ yín directly wọn ní kí imam muhammed sọ imam muhammed sọ pé mà á fi ìlà sí sheikh nkọ́lẹ̀ fún ìbòlí tùbí kí mo ní yòrò yòrò kẹdá sọ̀rọ̀ ara mi àáfàá yìí àáfàá ńláńlá ni ọlọ́run kẹrin kí ni mama amadu fẹ́ ni mama amadu ń ṣe ọlá àfa ẹ̀ pé èmi nìkan ló ní pọ́blẹ́mù pẹ̀lú èmi làdánwò rẹ̀ sọtúmọ̀ sí pé kí làbà àtàfẹ́ ní àtẹ̀wò lára nítorí ojú ọ̀tá ń tọ̀ yìí wọ́n sì àlè ojú ọ̀nà tó lọ oníkàlùkàlù lọ́hùn ọlọ́ọ̀bá ní ìbáyìí kálífù lọ́hùn nafsan illa wùsùn àhà àyà yẹn ti bọ̀ wá bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní òun ò la nǹkan kan bọ̀ wá lọ́rùn ìlà àhà àti nǹkan tó bá jẹ́ wù àwà ẹgbẹ́ bá a ṣe máa ń tu oní ẹni pé ọlọ́ọ̀bá lọ́kọ̀ sálà bọ̀ nǹkan tá a fẹ́ nìkan kan àti ní adarí àbí àbí àbí ẹgbẹ́ bá a ṣe máa ń tu ṣùgbọ́n ní tí lárúbá ń pè ní wùsùrù ní tí wọ́n pè ní wùsùrù oní ẹni pé ṣẹ́rí bí kọ́ọ̀pù ṣe wà yìí ẹ̀rọ̀pọ̀lì tébù ló wà ṣòdúdú tébù yìí ní lens àti bread ṣẹ́ǹgẹ́sì yẹn ẹ̀rọ̀pọ̀lì tébù yìí ní lens òní bread ṣẹ́rí dẹ́rí tébù yìí ibi tí kọ́ọ̀pù ọ̀kùpáì gbogbo odò sẹ́fù ní àlàfo yìí ìnìlábọ̀ pè ní wúsọ̀rọ̀ kí mo ní wọ́n pè é wosoro ọlọba ní láàyò káyọ ìlọ òwúlọsọ ìlà òsọ ọlọba ní ìlànà tí mo gbé kalẹ̀ ìlànà tí mo gbé ẹrì ìdàsí ẹ ṣe kí ni ẹrì ìdàsí ẹlẹ ìdàsí wájú ẹlẹ ìdàsí tuntun. eléyìí mo fi ẹ̀fọ́ abúlé pé intanẹti ní islam nǹkan tó sọ kí ni nǹkan tó fẹ́ fún àwọn ọmọ ọba. إن كنتم سبحانه وتعالى إليه مفيش مقدمة مفيش باري مفيش آل مفيش مقدمة بجد فار مفيش آل جيبه إسلام طلبا اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينكم ẹgbẹ́ ọlọ́run bá ní òun yọnu sí islam lẹ́sùn wa òun dẹ̀ parí pẹ̀lú àwọn onímọ̀ àwọn mọ̀fàfẹ́rọ́n wọ́n ní ìfẹ́ ọlọ́run bá tó parí lé wa lórí òun náà ní àníyànmọ́tò àdìníyà wà dùnìyàwó ìkẹ́ ẹ̀sìn ìkẹ́ ayé ọlọ́run bá parí làwọn mùsùlùmí nínú islam. ọlọ́run bá tó yọnu sí islam lẹ́sùn wa nínú tó yọnu sí fún wa òun náà ní ìfẹ́ ọlọ́run bá tó parí làwọn mùsùlùmí ibi tí o ti limitation ọlọ́ọ̀bọ̀ ṣe kí ni kò fún wa ní limitation rẹ̀ eré jẹ́ mọ̀tàdìmọ̀ tábà fẹ́lẹ́ ìtàbà fẹ́mi ayọ̀ ní ìfọ̀ àná ẹ̀yin ọmọ àyà dáadáa tábà fẹ́mi kí làwọn nǹkan tá a fẹ́ tàfà sí ní wọn bá sọ àṣọ. àwọn nǹkan tó fẹ́ tàfà sí ní ṣókí wọ́n ní Islam? ẹ̀sùn wà ní ẹ̀sùn tó jẹ́ pé fún sáwà náà ẹ̀sìn tó jẹ́ pé wúsà wà ń bẹ̀rẹ̀ alfusha wà mẹ́ta wà ní wúsà ẹ̀sìn tó jẹ́ pé àrídẹ̀sẹ̀ àrídìyàsí bákan náà ìrọ̀rùn sí wà ń bẹ̀rẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam níjọ wọ́n ní àwọn ọmọ kan wọ́n fi dáadáa wọn lẹ́yìn kúlẹ̀ anabi wa muhammad sallallahu alayhi abubakar sidiki wa bá wọn bá wọn níjọ ọdún mazamiru shaitan ẹ kàn ń fi nǹkan lura wọn ẹ tún fẹ́ mọ̀ dárin sí èso lẹ̀ lẹ́nu ọ̀nà kí lànà kí lànà ti sọ fún mi abubakar fún wa lẹ̀ nínú dáná bọ̀ aṣọ àyè ànábì ní pé lè yá àyàmà yahudu anna fi dìínì nà fọ́sà ìnáma bọ̀ ètò bílà hànàfíyà sàmhàmhà imam bukhari mú afárò. ìparí afárò wa mu'allaqan ìtumọ̀ mu'allaqan ni pé Imam Bukhari òfin sinadu sí kò sọ pé àgbẹ̀ afárò náà ló sì máa ń bẹ̀rẹ̀ ó kàn mọ́ wá ní bẹ̀rẹ̀ báàbò rẹ̀ pé anábì sọ pé ahabbu dini ila Allah ẹ̀sìn tó náà bá ní ìsìnjú alhanafiyya ẹ̀sìn tó jẹ́ pé hanafiyya àwọn onímọ̀ sọ pé alhanafiyya una ma ala wifki sunna ẹsẹ tó bá sunna anabi wa muhammad asamha ó dẹ̀ ti rọrùn ó ṣe kí ni ó rọrùn ó sì ń kò lé àwọn kan sọ pé islam made simple àwọn ẹgbẹ́ kan wọ́n fi ṣe mútọ̀ ẹgbẹ́ wọn islam made simple ṣe ẹ̀yin lẹ́ẹ̀ made islam simple ni ṣùgbọ́n nígbà tó yá nígbà tí wọ́n da làákà yìí wọ́n ní Islam is simple ṣàpè ètò wọn sọ lẹ́yìn ètò wọn sọ lẹ́yìn kejì yẹn da yẹn lọ tókè tó bá wọlé Islam made simple sọlọ ọba sọ lè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ṣé Islam lè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni Islam lè ìnàdínà yóò Islam wà ní nǹkan tó rọrùn nǹkan tó rọrùn on Islam so hadith yìí àwọn ọmọ tó ń fi irin lura wọn tánà bí sọlá àrùsọlá sọ pé ìwọ ọmọ ìwọ Abubakar sùn wọn lẹ anabi nílẹ yàrá ma yahudi káwọn yahudi ó lè mà pé anafi dínínà fúsàtà anafi dínínà àbíṣe fúsàtà náà kọ́nà ni ó jẹ lìyàrá ma yahudi anafi dínínà àbí fúsàtà náà fúsàtà ó yà á. ṣebí ismu gba ṣebí anna gba ismu rẹ̀ àbí anna fi di nínà usatan ẹjẹ a máa ṣe mọ̀rọ́jà rẹ̀ ẹ máa ṣe mọ̀rọ́jà tó jẹ́ jẹ́jẹ́ bá padà àwọn bí dáa lábá ni wàhálà tiwọn alimuhim ni fìdí nínà fọṣọ islam yìí ó fún wa ní kí ó fún wa ní ìgbàláyè ó fún wa ní ìgbàláyè dáadáa nínú yóò pé nínú tá a lè fi ṣe istishhad òun náà ni ọ̀rọ̀ tí aminu balẹ̀ kù ibà nàgbà muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó rí musa àlẹ́ ìgbà tó rí umar radiyallahu anhu tó ń ka àwọn ojú orí kan nínú àtọ́rọ́ kí ni anabi sọ fún anabi law kana musa hayya ma wasi'ahu illa tiba'i anabi ní ti musa bá ń bẹ láyé ni ẹ wá bá mi tu ní wúsà yẹn tẹ̀bá tí musa àdàtúlẹ̀ kan yẹn ó tún ọ̀gẹ́ tí musa bá ń bẹ láyé opportunity ti ṣẹ̀rí àtẹ̀mí ó fún o oh. bí ó sì rí ibi ìjà sí níbi ṣẹ̀rí àní musa gbọ́ ti dàdé pànẹ́bí ọlọ́run lòun náà tèmi ni ó máa tẹ̀lé o oh. ẹ gẹ́tì yẹn brother ẹ gẹ́tì anabi laukana musa haya tẹ̀gbọ́n mo sọ pé musa òní pété yẹn bá space tó kù níbi nǹkan tébù yìí ṣẹ̀rántì ẹ̀dáǹpù yẹn kọ́ọ̀pù yìí sẹ́mu pé ibi tó kọ́ bá kéré gbogbo ibi tó ṣẹ́kù lórí tébù yìí ní jẹ́ wúsà fún kọ́ọ̀pù yìí anabi wani tí musa bá ń bẹ láyé ni ìwọ tó ń ka táwọrọ yìí tí musa gẹ́gẹ́ bá ń bẹ láyé opportunity tí ó rí níbi sẹ̀rí àtọ́lọ̀ ń fi rí mi kò ní ní choice ni pé yóò kó ìfà sẹ̀rí àní ju tiẹ̀ lọ so tiẹ̀ báwọn kìnìyẹ túmọ̀ sí pé bí islam ṣe wà ample tó bó ṣe fún wa ní kíni bó ṣe fún wa ní opportunity. naam kí làwọn kàkà bẹ yọ láwọn lábẹ́ àǹkà yìí ẹ̀kọ́ à oríṣiríṣi àwọn kan wà tó yẹ pé látara ẹ̀gbọ́ píríncípù yìí yé tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ nígbà míì ẹlòmíì lè mọ̀ pé ah, kí náà ń kọ́ nínú usul al-fiqh kí náà ń kọ́ nínú maqasid al-sharia ah, àwọn abóyún sùn mí náà máa ń bẹ̀ ṣèrú látara àdìsí yóò ṣèṣì àwọn ọmọ sọ pé bákan kọ́ masala ni bi o rí pé anabisala asala máa ń fọwọ́ mẹ́ta jẹun táwọn oní usulu bá bọ̀ dààmú ìmáàmù náà wulẹ̀ bá wá báyìí wọ́n ní anabi mi anabi máa ń fọwọ́ mẹ́ta jẹun nígbà tí ìmáàmù náà wọ́n bá bù wá ó ní báàbù stihbab ọ̀rọ̀ nípa bó ṣe dáàjù bó ṣe ní ládàjù lọ ká ọwọ́ mẹ́ta tàbí jẹun sọ pé òun ti kọ́kọ́ bọ̀ sọ ó ti kọ́kọ́ yanjú nǹkan kan pé kí ní ìyẹn ò ní dá ọ̀ràn àyàn wọ́n mú wá ìjọba nàbí máa ń ṣe nǹkan tán dẹ̀ sí kánà sí ìmọ̀mù náà ìgbésẹ̀ wà ń sọ èmi pé mustaabu ni kò ní láadáa ni wọ́n máa tákùn rọ́sọ́lù fàkóso sọ́n sọ pé kò fàtúrùkúrù ni tó pé ẹlòmíràn mọ̀ pé kí ni à ń kọ́ ní òṣùwòlù iná fi mọ̀ pé man hurima al-usul hurima ẹni tí ò bá ti mọ̀ bá ṣe mú ìdájọ́ ẹ̀sìn kò lè dà fà ó kà máa ka tíra ni ẹgbẹ́ abdulayi bin masoud nínú tó sọ pé fífitì náà bá dé wọ́n ní ìdàkà sọ̀rọ̀ kùrọ̀ òkun wà kọ́lá sọ̀kọ́ òkun àwọn tí wọ́n ní tíra àwọn adúgbò máa kà ó pọ̀ ṣùgbọ́n alágbọ̀ọ́yẹ̀ ẹ̀sìn kiri náà fi máa sọ pé ìmọ̀ tòótọ́ ìmọ̀ wà nínú tíra ṣùgbọ́n wàmí táhùhù fi aidi ulama awo wa masatibuhu fi aidi ulama tọdọ ìmọ̀ nbẹ nínú tíra ṣùgbọ́n kí kéèyàn ó fi ṣí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ó ń bẹ lọ́wọ́ àwọn tán ó ń bẹ lọ́wọ́ àwọn tán bẹ lọ́wọ́ àwọn onímọ̀ so làwùkánà musa hayyan máa wá sí àwọn ilẹ̀ tìrà nínú wúsù ẹ̀sìn wa ayé àlè ìfọ̀wà ó náà ní pé ọ̀pọ̀lọpọ̀ wa ẹ kí n bẹ̀rẹ̀ láti di al-ahkam àtẹ̀kìnìfìyàtú alkhams ṣẹ́gbẹ́dẹ́ gbọ̀ǹkan táǹṣe nínú ìsìláàmù tó gba ìdájọ́ tó gba ìdájọ́ márùn náà ìdájọ́ ẹ̀sìn káṣe mọ̀rọ́jà òṣòlù díẹ̀ kílà kọ́kọ́ alwájú alfar nǹkan gánà ló ń jẹ́ bẹ́ẹ̀ alhasmu àbí ńlọrọ̀ àyàn tọ́mọ̀ bá pa wá láṣẹ kìlẹ̀ lẹ́ẹ̀kejì ẹja kọ́kọ́ go positive na ẹlẹ́ẹ̀kejì ní kíni alimustahabu alimasunun àbí nǹkan tó jẹ́ alimandub nǹkan tó jẹ́ pé sunna ni a fi gbàláda a fi wà lẹ́kùn láda tàbá fẹ́ wò ìran ọ̀ràn yẹn mara àrùn kíni wájib ọ̀ràn yẹn nọ́ọ̀sìlà tá à ń ṣe lẹ́yìn rẹ̀ kíni mustahabu lóòfin lè ẹni tí ò bá ṣe ìdájọ́ di mélòó ó méjì ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹta ni mubah mubah ò ní pé kínní yìí ó lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn ó sì fẹ́ lórí ó lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn kò sófin kankan tó ta kó wa uhilla lakum ma wara'a dhalik nígbà tó lọ́ọ́ bá ka àwọn nǹkan tá a gbọ́dọ̀ fẹ́ nínú àwọn obìnrin ọlọ́ba ní àwọn èyí tó bá ti yàtọ̀ sáwọn eléyìí àwọn nǹkan tá a ti kọ̀ léléyìí inú àwọn nǹkan tẹ́ ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ọlọ́ni nǹkan tó bá ti yàtọ̀ àti ṣe lẹ́tọ̀ fún yín ó dùn ọ́ pé lẹ́yìn àwọn nǹkan tẹ́ ẹ gbọ́dọ̀ jẹ lẹ́yìn àwọn obìnrin tẹ́ ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn tá a ti mẹ́ṣàn ní ní tó bá ṣẹ́kù àwọn obìnrin tẹ́ lè fẹ́ ni. lẹ́nu gágọ̀ fún ní màá bẹ̀rẹ̀ wípé ẹ ẹ dákun sẹ́yìn á lè kọ́kọ́ fi arúgbó sẹ́yìn á lè kọ́kọ́ fi ṣẹlẹ̀ sẹ́yìn á kọ́kọ́ fi ṣẹlẹ̀ pé ọmọ tó ń sáyé àfin mo wá rí ọmọ kan ọmọ yìí máa wù mí gan o forty years. a sọ pé wà wò ó wà lára ọlọ́wọ́ bá ní kó mọ̀tà arúgbó sẹ́ni kí ni wàhálà wa tóbi bí ìdílé mi wọ́n wà gbogbo tọmọ tẹ́ ń padà bọ̀ níbi àwọn tó jẹ mọ́ bẹ́ẹ̀. alimuba nǹkan tó jẹ́ nǹkan tó lẹ́tọ̀ọ́ ẹnìkan wà nkara bárọ̀kálọ̀ òfin ẹnìkan ó gẹ̀fìlà yorùbá mubahun ẹnìkan dé fìlà haúsá mùbáhù ni ẹnìkan dà kọ́rọ́ gíní ìsẹ̀ tán ẹnìkan rọ́pà márùn ẹnìkan rọ́pà mẹ́jọ torí pé òun wà dáadáa sí i wọ́n ní òsáàzù kìí ṣe pé ńlá yé nìkan ẹ̀ ti tán sínú ayé kí ni ìdájọ́ rẹ̀ almubah jama odi mélòó ìmọ̀ bẹ́ẹ̀ obìnrin ń gbọ́ wa àwọn mùsùlùmí àti àwọn obìnrin ń gbọ́ wọn gbọ́ wọn. náà ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹta ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹrin wọn náà ní alḥaram alḥaram nǹkan tó jẹ́ ìdílé wọ̀ọ̀wọ̀ wọn náà ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹrin. ولا تنكحوا ما نكح آباؤكم من النساء ọlọ́ọ̀bá ní àwọn táwọn bàbá yín bá ti fẹ́ lóbìnrin ẹ̀dọ̀rọ̀ fẹ́ wọn. sọ́run náà ti àlẹ́ ìkùn ọlọ́ọ̀bá ní àbíṣe léèwọ̀ fún yín kí lọ́ọ̀bá dábọ̀ ọlọ́ọ̀bá ní àti ṣẹ̀jẹ̀ àti ṣẹ̀kúndéńté àti ṣẹlẹ̀ fún yín. nǹkan ìwọ̀ nínú Al-Qur'an al inna al-halala bayyin wa inna al-harama bayyin. jama kí ni dájọ́ ẹlẹ́ẹ̀karùn-ún nínú dájọ́ tó máa ń fẹ́rí bá gbogbo nǹkan tá a máa ń ṣe al-makruh al-makruh ni pé nǹkan tó dáa jù òun náà ni kí èèyàn má kò sí òun ni kí èèyàn má ṣe kí ni kí èèyàn má kò sí masalan kí ara èèyàn kan kó wà lóòrùn káàrin kan wà níbòjì káàrin kan kó ṣe kí ni tòótọ́ àdìsí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam sọ pé o gbọdọ̀ jókòó gbogbo bí kíbi tó bá jókòó sí tóòrùn bá ti dé tára rẹ kan fi wà ní òòrùn tí kan fi wà ní bòjì pé o gbọdọ̀ dìde ṣùgbọ́n ẹni tí ò wá dìde yẹn kí ló ṣe ó ṣe màkúrò ṣé èyí tó dáa jù òun náà ní kó má ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀yà àwọn wàá gbé gbogbo ìdájọ́ márààrún ètò àwọn aláìsí jù ń bẹ̀ òun náà ní ha yẹn haram tírọ̀ tẹ̀lé haram haram haram haram nàfíìnà ànàfì dínínà wùsà lẹ́ni tó jẹ́ ti gbàgbé ilé ìsìláàmù wùsà wà ibi ni mo fẹ́ ti bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́. jẹ́bi lókè máa wá sẹ́mi wá. tí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ láwùjọ òun náà ni ká gbé ìdájọ́ haramu yẹn ká gbé lórí nǹkan yẹn yálà wọn lẹ́tọ̀ọ́ àbí kò lẹ́tọ̀ọ́ ẹ jẹ́ kí n béèrè àwọn ìbéèrè kan kákan fi kákan fi ṣe bíi pé àfinajú alákọ̀ọ́kọ́ nílẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá níjọ́ Jímọ̀ nínú tá a san àmọ́jọ́ jimá ṣàgbéjọ́ ń dàtà ń dàgbà bọ̀ àlàkùnrin kan monday tuesday wednesday ṣùgbọ́n àgbẹ̀ tá a san àmọ́jọ́ jimá lọ́pọ̀lọpọ̀ gbà àti ẹ̀ máa yawmul ahad yawmul isnin yawmul fulafa tá a lè sọ fún mi wípé òun mà lọ́mọ ọdún márùn lọ́sẹ̀ mọ́tà àmọ́jọ́ jimá ń gbà yẹn kódà ń dàtà àti ìbẹ̀rẹ̀ léèwé mọ́sà àárọ̀ ni mọ́sà á sí mo máa ma fi ẹ̀yọ́ ọmọ ya mo fẹ́ ká farabalẹ̀ dáadáa masa àárọ̀ ní kíni ní masalasi mo wá ronú pé masa àárọ̀ ní masalasi kí n fi yorùbá pé masalasi masa àárọ̀ ibo ló lọ ní masalasi ibo ló lọ jama ó lọ ní ìlọ pé kíní ìdídà bóyá sì máa masa àárọ̀ nínú masalasi masalasi mà ní ìmọ̀ bóyá generation tó bá àádùn náà tún wà ní àádùn bẹ́ẹ̀ yàn bá já àádùn láàrin ọ̀sán nínú mọ́ṣáláṣí yóò ṣe kí ni yóò jẹ́ nígbà tó dé súnà lẹ́sẹ̀ ń bẹ̀rẹ̀ sí pé ìmọ̀ orí báyìí ṣùgbọ́n ìtara ẹ̀sìn orí báyìí jẹ́rí mi lè sọ bí màá ṣe rí mi ìtara ẹ̀sìn bò ló ń wà ó ń wà lókè ah! àwọn sábẹ́ òkè jẹ́ mọ́ṣáláṣí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ màmá wa. wọn àjẹbọ lérò pẹ̀lú ẹ̀ wọn àgbà kẹlẹ́ rẹ̀ mọ́sàn yẹn dẹ̀ parẹ́ naturally àbí ò pari ni. awa bẹ́ẹ̀ wa wà á na wa dà o. ẹ jẹ́ kí n fìmí èkó kápẹ́ ẹjọ́ ẹ̀ papọ̀ ẹnìkan nínú àwọn ọmọ ẹ̀yà ẹnì yóò sì débi lẹ́nu àfi ọ̀wọ̀ lọ. ó fẹ́ yàwó tẹ̀ nígbà tó fẹ́ yàwó tán ó fẹ́ yàwó tán. lẹ́yìn àsìkò díẹ̀ lẹ́yìn dé oṣù bíi méje tó ń fẹ́yàwó. ọ̀rẹ́ bàbá àyàwó ẹ̀ náà ó wá fọmọ tiẹ̀ náà lọ́kàn. láàárọ̀ ọjọ́ kejì tó jí lọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀ ọkọ ìyàwó yẹn ó wá dé ìsáná wá. ṣẹ́gẹ́tì láàárọ̀ ọjọ́ yẹn bàbá àyàwó àáfàá wá pè é. pé ṣéèkù lágbájá ṣéèkù lẹ́dẹ̀ mọ́ ìlú nìyẹn ó ní náà ẹ dákun ọmọ ìlú lágbájá ṣé ẹ̀ bá ń lé ni yàní ṣé ẹ̀ bá ń lé ẹni obìnrin ni ṣé ẹ̀ bá lóbìnrin tó pé ó túmọ̀ pé ṣé kìí ṣe virgin ni ṣé kò sí balẹ̀ ń ni ni ah, ah alhamdulilah ẹ̀rọ màá yín tọ́ ọ ah, ẹ̀yin náà bá ṣe àgbé ìsanáwá sí mi náà àáfàá wa kọ̀ mi mo ní wàlláhi mo dé sanadélé ìyàwó mi mo dé débi àkọ́kọ́ mo dé débi ẹ̀kejì ìsáná wa dà níbo ló ti lọ inṣàlá inṣàlá ẹ wá wo oríta tó ní nínú bìyẹn ẹ jẹ́ kí n fi mọ́sà yẹn gbẹ ṣé kí n yẹn ju mọ́sà àbí mọ́ yẹn gbẹ àdìsí mọ́ Bukhari àdìsí sahal ẹwẹ́n tó gba àdìsí gan wa ta ló gba àdìsí wa sahal sahal sọ pé kunna nafrahu yawma al-jum'ah kunna nafrahu yawma al-jum'ah sahal ní pé ìjọ juma inú wa máa dùn gan-an àyè wa máa dùn lọ́jọ́ kí níjọ juma kí dá máa ń ṣe arábìnrin kan wà arúgbó kan ni òun ti wá pèsè olóúnjẹ oúnjẹ àdídùn yóò ti wá pèsè rẹ̀ lẹ̀ sáàdù ní pé fáyidà sọlẹ́yìn ẹ̀dùnmá ìrùsọ̀rọ̀ fúnà tara ti kíjí mọ́ àtàdún kálukú yẹn náà fìlà tán à ń lọ ọdún obìnrin yẹn nìyẹn wà nẹ́dìkọlù àríyá á lọ wọlé á lọ jókòó sọ́dọ̀ rẹ̀ yóò wá gbé oúnjẹ yìí yóò wá gbé fún wa ó ní wà nafrahu min ajlihi kídìmọ̀ ò dé ìlàdúrà wa tá a máa ń ṣe nínú wa máa ń gbòtú bí màbá ti dé á jẹ special kìíní special ọ̀dẹ ní dọ̀júmọ̀ هذا حديث سهل في البخاري masada nísìn masada ẹ ti kó bá wa. tọ́yẹ tá a bá fọ ẹgbẹ́ tán kó mọ̀ bá àdàbí ń pàrọ̀ àjọ fún mi kó mọ̀ pé àwọn tábà bá wa ní mọ́ṣáláṣí wọ́n mọ̀ rò pé nínú àwọn àdáàbò à òní mọ́ṣáláṣí jẹ́ táwọn ọmọ bá bá wa lórí ẹ̀ wọ́n lè rò pé nínú àdáàbò lìjọ́mọ́ à ẹlòmíì ló fi pé mí ṣòro sí lìjọ́mọ́ à tó pé sẹ́ẹ̀rí èèyàn dọ̀rọ̀ sọ́ra náà ẹ̀rí pa àwọn èrè tó ń mọ tọ́lọ́ ní kànáàbí wa náà kó wá fún àwọn èèyàn pé àwọn èèyàn ẹni ọlọ́ọ̀ ni wọ́n ẹgbẹ́ inú àdìsí wọn sọ pé wà lóṣù yàlẹ̀ ẹ̀lẹ̀m nígbà tọ́jọ́ lọ táwọn èèyàn ti gbàgbé ìmọ̀ ìní nǹkan tó jẹ́ pé àníyàn wọn lórí ẹ̀dá ó sì padà dàbọ̀ tábà pé tọ̀ adékù ní mọ́ṣáláṣí kí wọ́n mọ̀ lọ lẹ́ máa ra mọ́jẹ̀mú ìrún jùmọ̀ láàárọ̀ jùmọ̀ o nfààní kí ló bá tó jẹ́ pé àdùsá ìní kí mọ̀ sàn ká màmá inṣàlá tá a bá ti ń kí jùmọ̀ kan àbí ká tó kí jùmọ̀ náà àmọ̀jẹ̀mọ́sà sẹ̀gbẹ́ níjọ́ òun tọ́lọ̀ bá jẹ́ pé ìkèyè wa pé wúsà wà nínú ẹ̀sìn ni sẹ̀gbẹ́ ọ̀nà táwọn èèyàn ń gbà dáláàdá yẹn sẹ̀mọ̀ pa di inú àwọn ọmọ wa náà sì máa dùn kó dọjọ́ jùmọ̀ bí inú àwọn sàhábà náà ṣe ń dùn jẹ́mọ̀ ọ̀rọ̀ yẹn clear bẹ́ẹ̀ náà náà ọ̀rọ̀ sáná ta sọ ni mo sọ haram lórí ẹlòmíì máa ń rò pé báwa báwa bá ṣe burú tó bẹ́ẹ̀ ló ti mọ̀tòdó tó ṣẹgbẹ́ mi ẹlòmíì wàlá àbá wa kìlẹ̀ fún wọn lẹ̀ ah, ah wọ́n burú tán ni kò mí ẹlòmíì sọ pé báwa báwa bá ṣe rọ̀ tó pé bẹ́ẹ̀ ló ti mọ̀tòdó rárá òdodo dájú ni quality sàfà àṣekínú òdàdó ṣùgbọ́n aláyẹ̀ àlè Islam ń fẹ́ rí fún òun bí odò àbẹ́ẹ̀kọ́ ìnà rìfọ́ láyà kún fi ṣe ilẹ̀ àgbàna tí yẹn bá pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣe nǹkan nǹkan yẹn máa ń dà sí i wàláhì lẹ́yìn mo máa ń sábà máa ń sọ kí ẹ sì pé mo máa ń sọ nìkan kódà mo ní ìrírí tó jẹ́ personal experiences personal experiences kò sí nǹkan kan téèyàn fi wàhálà yanjú èèyàn lè ní result o wàláhì bí a bá nà sọ̀rọ̀ sí result téèyàn ò ní yóò dàbí bí èèyàn wàhálà yanjú ẹ lọ. bọ̀ṣẹ̀rí ajakin tún lè wa nínú nǹkan lé wa òun náà ní pé ó ń bẹ nínú àwọn obìnrin wa yẹn mistake yẹn ló padà máa yọ sí náà ní ilá yóò yín pé tó pé ẹnu òbí tọ́lìbù ẹ̀yìn ó lè jẹ́ lídà gan láwùjọ pé àwọn wọ́n nífẹ̀ẹ́ gbogbo lẹ́yìn sàmì ìsìlẹ̀ ìmọ̀ ìrọ̀ dùn irú mi kọ́ ni wọ́n sọ fún pé sísà kan fẹ́ fẹ́ tí wàá sọ pé no ṣùgbọ́n ó ti ṣẹlẹ̀ rí yóò sì máa kọ̀ntínú láti ṣẹlẹ̀ pé àárín nínú àwọn ọmọọ̀fẹ́ ẹrù kan lágbọ̀ọ́yé nígbà tán bá fẹ́ lọ́kọ ẹni tó dàbí ẹni pé bọ́dà àwọn bọ́dà sọ náà ni bọ́dà òun lákọ lọ́wọ́ díẹ̀ bí wò zọ́ọ̀bù bíi kan yóò láìka ìṣẹ̀ṣẹ̀ tọ́ba rẹ̀ kí ló dé nítorí òun rò ní pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ àṣà máa ń ṣe bí alùdáńdúrà alùsùnà ọ̀pọ̀lọpọ̀ àwọn afá yìí sìn àwọn bàbá pé wọ́n mọ̀ strict yàn wọn àmọ́ lọ́ọ̀bù play wọn à ń ṣe kínní. mo tún wà níbi tí ó rí mo lẹ́lẹ́rìí láàrin àwọn obìnrin táwọn àná yẹn ọ̀rọ̀ tí mò ń sọ yìí àwọn ò máa tábà wà lé tó ń jọ́nà lọ wọ́n lè rántí ó tóbi ọdún mẹ́jọ nísìnyí àwọn àmọ́ta sísítà kan wá sí ustaz pé wàláyé version islam pé ó máa ń dùn pé version love nínú islam pé version yẹn islam islam ó respect wa mú ní sọ bẹ́ẹ̀ mọ́ alimahu man alimahu fajahilahu man jahil mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ sísítà náà rò pé ẹ̀yin brothers tẹ̀ ẹ́ jálùsùn náà tẹ̀ ẹ́ ṣe ṣe ṣe dáadáa yọ this is my life wọ́n mọ̀ pé ilé ayé ìtẹ̀mí lélẹ́ yìí ẹ̀yin mú àbí màpárọ́ ni ẹ̀ dáhùn. wọ́n á máa gbà ah, ilé ayé mi lélẹ́ yìí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá àwọn àfẹ́ ṣe ṣe dáadáa yóò àgbẹ̀ ṣe bí nínú súnmọ́ náà ni ẹ bá mi wá bọ́dà tó ń ṣe fẹ́fẹ́ sí. ẹ wò láyé institutions wa tó ń bẹ nínú àwọn sisters mo rántí dáadáa ní gbogbo late nineties àti early two thousand táwa wà ní university àwọn sisters wa mi máa ń sọ pé wọ́n wẹ amir ẹ máa bá àwọn brọ́dà sọ̀rọ̀ kí wọ́n máa mọ̀ wọ́n sisters wá kílásì àrẹ nàmọ́ kí ni wàhálà wa so àwọn sísá yẹn tẹ̀bọ́ bá wò ẹ máa rí pé challenge ó lágbára torí àwọn abọ́dà àwọn ò wọ́rì tába ti fi sípàsì kan sí tó rẹ̀ èmi ò mọ̀ yàtọ̀ láàrin wọn àti bàbá tó náà lọ sọ̀lá tó ṣòbò tó wọ pátá tó wá dáadáa àlùsọ̀gbẹ̀ sí. ní bàbá bàbá tó máa ń ṣe bẹ́ẹ̀ ni brọ́dà mi làwọn abẹ́ jáde abẹ́ ẹ bá mi wá àwọn bros tó yẹ ẹ ló ustaz bros tó bá tó bá push mi ẹ bá máa tó bá tó bá tó bá tẹ́wọ́tẹ́wọ́ tó bá tó bá tí sábà tó ń sọ báwọn ẹnu àríwá àṣẹ wo ni sísá yẹn àṣẹ wo báwo àṣẹwó bò bó ló ṣe pé láṣẹwó ok ta náà ni ó gbà nínú gbogbo wa ṣe àgbẹ̀ ìkankan wà ká máa ń ṣe níjọ́ òun tokini tokini dàǹdà lókè wà láàjẹ bùlálà lòlò ẹ̀bà mò ń padà bọ̀ ń bẹ tásìkò bá wà gbogbo ń tẹ̀ dáwọn ọmọ oṣù mọ́ ẹ kàn ń jọ̀lù àwọn ọmọ yìí ọmọ mélòó ló mọ tokini tokini ẹrù tó sàlàbí àti pàdùdù rẹ kí ló fi parẹ́. káwọnú káwọnú mùsùlùmí kámọ̀ wàá rí tẹ́ntẹ́ mọ́ kí ló burú bí tẹ́ntẹ́ torí ọlọ́run tẹ́ntẹ́ kí àbú àti umu ní ètí ìdébẹ̀ mọ́ bọ́ bẹ́ẹ̀ ni kámọ̀ wá sí lákàlàkà ah, ah. káwọn ọmọ wa máa wò yín ẹ wo bẹ́ẹ̀ ṣe sórí rẹ tó àní ẹ̀ẹ́dá àbú àti umu kí ni mo ní wọ́n ń ṣe ọmọ mùsùlùmí ṣe mùsùlùmí máa ń ti jẹ́ lákàlàkà fún mùsùlùmáyà sí mùsùlùmáyà àmọ́ bí jẹ́ tẹ́ à ń kọjá lọ níjọ́ kan ní ọjọ́ àbúsùnmáyà wá rí káàtì tó lọ sí òkè tó náà ayé mi ò káàtì rèé wàláyé fi ìdí ìpínlẹ̀ fún sàkà ah ẹ̀sìn là ń sùn jàre bí mi ọ̀gá mi hafidọ̀ wùlọ̀ níjọ́ ń ṣe wá sí débi kan wọn ni ànábì yìí kò tó ṣàṣìwájú ànábì yìí kò tó èmi gbà ọjọ́ ní ìgbà dódó èmi gbà ọjọ́ lọ́nà kọ́nà èmi náà mo tún yádà sí ìwáyà wọn o. oníbàwò bá tiẹ̀ lè dé mà akáyìndé gbẹ̀gbọ́n bàbá fàákìmá báwo bá lè lọ sí màdínà àwọn máa fàáfà làtúránṣẹ́ ẹ̀sìn lẹ́sìkà ń ṣe ẹ̀yin brothers àti sisters ẹ̀ kí jọ́ọ̀lù ara yín rìn ṣé mo lẹ́yìn ṣe àwọn ohun ìrẹ́lẹ́ tó wá jọ́ọ̀lù wa jùlọ àbáwọ̀ kan ni wọ́n ni fóònù kan ní ẹ̀yìn ní òòsà ẹ̀yìn lẹ́nu dọ́ọ̀dọ́ ẹ wá bẹ́ẹ̀ jẹ́ kẹ́rọ̀ pé sàlàfíà kò tiẹ̀ ní kò tiẹ̀ ní cosmetic kò láṣì ah, ee eh, aládàdàdàdà. Ah, liyalama yahud liyalama yahud anna fi dinina fushatan pé ẹ jẹ́ káwọn yahudi káwọn ọ̀tá wa wípé ẹ̀sìn wa kìí ṣẹ̀sìn kíni kìí ṣẹ̀sìn kìí ṣẹ̀sìn paruparu pé a jẹ́mọ́ kan wá rí ládùúgbò kó jẹ́ pé àbú àti umu kan kan wá jẹ́ namuzaj kí ni jẹ́ namuzaj kan jẹ́ sampo kan wá máa ní mo ti ń rí àwọn ẹlẹ́à ẹlẹ́à ah, ah, àwọn eléyìí lọ́ọ̀bù ara wọn kí ló dáa. nítorí pé a ti rò wípé gbogbo àwọn kìnnì yẹn ó bìlọ́ǹsì sí ó bìlọ́ǹsì sí jàìlíyà ó bìlọ́ǹsì sí west. àpẹẹrẹ kan òun nìyẹn àpẹẹrẹ kan yẹn. ẹ jẹ́ kí n lọ síbi àwọn nǹkan tó ní bá ṣe pẹ̀lú àwùjọ wa ẹ̀yin náà wọ́n ní òfin káwọn yẹn kan máa wà láàwa pé ká máa wẹ́rìí pé a fẹ́ ṣe ilé wa nǹkan ṣe yìí nǹkan ṣe yìí ọlọ́run tún yàn nílé ó wá pa àwọn èèyàn pé ẹ jẹ́ ká jẹ ọ torí ọlọ́run àbú ẹ̀jọ́ torí ọlọ́run tẹ́ ẹ̀ bá ọ̀tọ̀ ni wastage wọ́n ń ṣènáwó nílé àwọn ọmọ wọ́n máa sọ fún gbogbo ẹbí ìwọ ni kò bá súnà mú kò bá súnà mú báwo ó lọ́wọ́ aṣọ ìntà àti wọn dẹ́kun kò bá súnmọ́ mu ah bóun lè fi ń ṣe báyìí ṣé ní sè téèyàn bá tún lówó fẹ́ẹ́ kí ẹ má jẹun náà ni ó tún wá fẹ́ rà á ọ̀dọ́ ní kò dọ̀dọ̀ rà ó kò dọ̀dọ̀ rà kéèké bóun lè fi ṣe pàṣípàṣí báyìí yìí sísà yóò wá máa kárí bọ́ọ̀nù máa gbé ah ẹ̀sùn islam wa yìí á ah, aláì sàlàfíà tábùjọ lọ ṣe ìwọ sàlàfíà tí sàlàfíà tí wọn ń ṣe yẹn o bóyá kí n tètè sọ fún ọ abdullahi bin abbas radiyallahu anhu ìdátàlì lọ sọ fún ìdátàlì sọ pé lọ́bàá kàwárì tálì yọ̀ǹda pé lọ́bàá kàwárì abdullahi bin abbas wà ló ń bọ́ sílé àwọn kàwárì jì ní tìbí tán ẹ̀rí pé dàtà júwe wọn wọ́n ní pé ojú wọn ojú wọn ni ojú tó jẹ́ pé seriousness wà lójú wọn ẹnití ẹ̀rí kó máa tìláwà Kùránì yóò máa forí balẹ̀ ó máa kírun wọ́n sírìọ̀sì tẹ́ni. abúlé ibùdó abá sọ abẹ́ lọ bá wọn láti lọ́ọ́ dìbò o pé orí ọ̀nà àrùn lẹ́wà tó ti tó tó gbìyànjú yín ibùdó abá sọ pé falabistu min azi ilẹ̀ hulẹ̀lì aliyamaniya òun wá bọ́ sí aṣọ kàmáṣe láti dé mẹ́yìn tó yẹ pé tàbá fẹ́ sọ nílé ayé tàbá fẹ́ sọ nílé ayé tàbá fẹ́ ó sọ pé ó lọ wọ dìsáínà àti pé kèéfì lẹ́yìn náà fi ń ṣe import ẹmẹjẹ eh, eh, eh, pẹ̀lú designer in kini o in import wa wọ imported dìdìrín ti dísì ni ó ní ká boycott Pepsi ká boycott ó fẹ́ pa wá pay every penny to support kini kan ó o ó wà lára rẹ̀ ibùdó àbá tó wá wọ aṣọ aṣọ táwọn wíì ní agbára àdéhùn wa ní sunan nàbìrì àwòdì wọ́n nígbà tó wá yọ àwọn kàwárí chẹ́m tó wọ́n ti tán sínú ẹ̀sìn àbí. واني ما عاد الزينة ابن عباس اللي يخطب كن يدو أبراك يا يدو ابن عباس إيه؟ أتحرمونها علي أو كما قال سنتي بموشي بواسوالي سيفاس وتلا قوله تعالى قل من حرم زينة الله alẹ́tí akọ̀jẹ̀lẹ̀ ìbáàdì wà fún yìí bá ti mìíràn rẹ̀ ọlọ́run ta lẹ́ yẹn gbà á ta lè tútàn jẹ gbogbo nǹkan tó jẹ́ nǹkan àlàálì tó wà pẹ̀lú o ọlọ́run kò lè yàlẹ̀ lẹ́bí iná àmàlù òfin àyà ti dóníyà ọlọ́run ilé ayé káwọn olùdájọ́ òdodo lò kọ́ọ̀lì sọ̀tàn yọmọ kìyàmù àbú tó bá lówó aṣọ tó mú ọlọ́fà àlùbáṣà bẹ̀rẹ̀ nínú pẹ̀lú nù nínú mọ́nájú ta o kìnìún aṣọ àkìnìún aṣọ àǹkó mọ́nájú ni mọ́nájú ṣé mọ́nájú ni ṣé mọ́nájú níbo lẹ́pẹ́ ní mọ́nájú ti tó pé kí ni ìdájọ́ nǹkan yìí mo bá a kí ni mo fẹ́ mo bá a àwọn èèyàn wá ní wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ sílé mọ́ wa síbi tọ́nà òtún sílé mọ́ wa sí wọ́n fẹ́ kọjá pé ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ṣe wa abdullahi salana wípé iná rúkọ̀tà alẹ́ ilmu rúkọ̀tà min fiqh wàtàṣẹ́dúd yọ̀sínú kullu ahad kí nǹkan bẹ́ẹ̀ ní islam ti tẹ̀wọ́n bẹ́ẹ̀ ìmọ̀ ń bì ṣùgbọ́n kó lè kókó kó kò sẹ́ńtì ò lè mú nǹkan lé o sọ̀gbẹ́ ní sìkà bákẹ́jọ mú nǹkan fúnra wa á sàjọ máa dàrú lọ náà ni. tí wọ́n bá ní ẹ ṣùlá haúsá gan á ń gẹ̀ gan ní ìsìn náà kí ni ẹ̀rí rẹ̀ náà àkàndá aláàmú a wọ ẹ̀rí wẹ̀rí táfi máa wá ẹ̀rí fàǹkàrà ṣé ó kàn máa dàwọ́ aláàmú náà ju máa nàbí ni. ṣèbí tí mo tọ́ ẹni pé ẹnìkan fẹ́ sílé ẹni gbọ́n mọ̀ wẹ́rí kan sílé káàkiri tó gbé gbogbo nǹkan pátá àwọn èèyàn fẹ́ sọ di ìjọsìn gbogbo nǹkan pátá wọ́n fẹ́ sọ di ìjọsìn tọ èèyàn ti mọ́kàdé àní kó wọ jímọ̀ ṣùgbọ́n bó ṣe ti mọ́kàdé ọwọ́ kan yẹn pé á jẹun àwọn oníbídìí àlọ́ máa ń ṣe kínní àwọn bídìí àbó èèyàn ti lé òyìnbó dé àbí ẹ má jà sọ lẹ́yìn èèyàn ti lé lárúbáwá àbí ó ti lé lárúbáwá dé ó ti lọ láti fi twenty years wọn ni ẹ bá ń pa màálù kan yàrá irú àwọn oúnjẹ ní alẹ́ rí fún ẹ máa sọ́ra fáwọn oúnjẹ tẹ́ máa jẹ yorùbá ni wọ́n ní kó wá jẹ sàárà ọlọ́jọ́ wọnú kí ni wàhálà táàkà mú dá wàhálà alẹ́ sọ̀rọ̀ alọ́rùn Ibn al-Qayyim al-Jawziyya rahimahullah ta'ala ẹ jẹ́ kí n ti fi lè kílárí sáwọn ẹ̀kọ́ tóbi ẹlòmíì ti fúnra ẹ̀ ẹlòmíì àwọn àti ṣoṣo ìkẹ́ nínú àwọn ọ̀rẹ́ wa ní nǹkan bí ọdún bíi mẹ́ta sẹ́yìn wọ́n fẹ́ ṣe hafla أخونا الحبيب أبو زينب àwọn èèyàn wa dá wọn dá wọn dá tí a fa tóbi àwọn ọmọ jàmbá wà ní àdúgbò àfa ẹ sáfìlà ẹ sáfìlà ìbáàdà ni kẹ àwọn wa béèrè lọ́mọ lágbára ọlọ́run á sáfìlà èmi gan bí àwọn èèyàn bẹ agbádá ni màá fi wọ̀ wá wọ́n jọba dá àwọn akọni wọ́n jọ ṣe kéde Sheikh Ibrahim wa bẹ́ẹ̀ sadada lẹ́yìn náà wọ́n jọ náà tó bá jẹ́ tó bá jẹ́ mọ́tẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ bá dá wa papọ̀ kí ni wàhálà wa gẹ́gẹ́ Sheikh wa Alamatul Madina àwọn dùrúsù kan wà tó fi ń ṣe for bíi twenty years or more ìjọba dẹ̀ parí ẹ̀ àwọn súnà ní kankan tó ń tú ìjọba parí ẹ̀ wọ́n dẹ̀ pé gbogbo àwọn èèyàn lórí mẹ́rẹ̀ẹ̀rin ayé bàbá dẹ̀ sún oúnjẹ wọ́n dẹ̀ jẹun. ẹ̀ńtọ́ sì jẹ́ mọ̀hádìfò mọ̀hádìfò àdìyàrò lè fi jà sí yàn yàn sheikh al wọ́n ṣe ẹ má gbọ́ wọ́n tú tira wọ́n tú àwọn súnà ní ìgbà kan wá parí ẹ̀ lẹ́yìn some years kí náà ṣe wọ́n pe àwọn èèyàn fún afla tẹnikan bá tún tẹfsir ní ìsìn nílẹ̀ yorùbá ó wá tún tẹfsir ó wá parí ẹ̀ lẹ́yìn fifteen years ó wá ní inshàlá mo fẹ́ ṣe hafla tẹfsir yẹn pé ọlọ́run fún wa ní tẹfsir rẹ̀ rẹ̀ parí ẹ̀ brothers ẹ lọ ẹ kàn máa fi kọ́ọ̀lù sàálà wọn àwọn ọmọ mi olùyọrọ à ń sọ fún yín ẹ máa bára yín nínú sọ̀rọ̀ wọ́n ṣe kí ni sàlàfí àdídá rẹ̀ mú gan o dídá rẹ̀ mú tó lórí bí sẹ́ni kò ló dà sí tó ń dára ẹ̀ ẹni ẹni tẹ sùn lè mú nàná máa ń lè sùn mọ́ ó dáa mú àbáàdì ìyàbáàdì kò bẹ́ẹ̀ lámàdà aláàmú ẹlòmí ò fẹ́ sílé yọ̀rọ̀ sí ní jẹ́ jẹ́ pé pé báyìí mà tolú ẹ̀ báyìí broda má para rẹ kí mo ní kí wọ́n ṣe má para rẹ broda ẹ firi ara yín kí mo jẹ́ ṣe ẹ firi ara ní ìbámu sí sẹ̀ríà ẹ̀sìn ní dùn gan wọlé ó dùn gan wàmí mẹ́ záàdà ní àjàtà ọ̀hún wàtí ha àgbàkọ́lódé òun ní ìlà ọ̀hún mélòó náà ìlà àdá ti dé ẹ ẹ jẹ́ sọ́ra yín ìyàwó mẹ́rin fẹ̀dí méjì. ابن القيم الجوزية رحمه الله تعالى منه تحفة المولود الأطعمة المعتادة التي تجري نجم الشكران كلها سبيل الطبخ انت tó ń gbé oúnjẹ àkíkọ سيكاشي yẹ ká شيخي ابن القيم ká الأطعمة المعتادة gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ tá a bá sáábà tá a bá láwùjọ wa táwọn èèyàn máa ń jẹ. mo fẹ́ kẹ́ tẹ́tí o alẹ́ tí ń tẹ́jú ní mẹ́jọ ṣùgbọ́n tó yẹ pé ní tàbí ṣe náà ni pé àfi ń dúpẹ́ fọ́nà ọ̀hún kúlù àṣẹbí lọ àtọ̀bọ̀ wọ́n ní gbogbo ẹ̀pẹ́ta ètò dàbí ká máa ṣe wọn ká tó dé fáwọn ọ̀hún. jọ̀mọ́ ṣe ń gbọ́ wọ́n ní wàláhà asma'un muta'addida àwọn orúkọ yìí oríṣiríṣi nǹkan ní ìfẹ́ rẹ̀ wọ́n wá ní alikirọ̀ bìkẹ́sìrì kọ̀ tọ́hámù dìfán alikirọ̀ oúnjẹ tálejò bá dé oúnjẹ tá a bá fi spẹ́ṣálì fálejò òun là ń pè ní alikirọ̀ níbi àlejò lé nìsín wọn ní káfá àlejò ló ń jẹ wá lọ gbéra ìsìtú ó wá lọ gbé fún wọn ní gbogbo oúnjẹ tó bá ti rí báyìí kí là á máa ń ṣe à máa ń ṣe ni tọ́hámù dìfàn ẹ̀rí pé dọ́yìf a lè sọ pé a lè kó obìnrin ní dọ́yìf a lè kó jamu dọ́yìf ọ̀nà ni bùyó tàbí dìfàn tàbí àbíyàf ẹ̀fọ́ríjì ni ẹ̀yìn lọ́gà o. wọ́n ní wàlímà dàbà ẹlẹ́ẹ̀kejì ni má dàbà tọ́hámù dáwàtì. òun náà ni ó jẹ pé a ṣe nǹkan kan mo kàn pé àwọn èèyàn pé insha allah ta'ala tí sọlá tó máa tán mo jama ẹ wá jẹ́ lẹ́yìn bẹ́ẹ̀ nínú àwọn kọ́tsọ̀ ká máa náà ni ń ya ohun dùn sí i láti jẹ́ lẹ́yìn ara kan nínú àná ìdarí sì kí ó máa pọ̀ lọ́wọ́ ẹlòmíì ẹlòmíì tó kàn yà kò wá bọ́ láti ó kàn ó kàn ó kàn bẹ̀ ọ́ wò olóúnjẹ ló jẹ. wàlíwàlímà tó tọ́ àmọ̀lá wàlímà olóúnjẹ tìyàwó náà sọ pé mistake ni lọ́gàtán ká máa sọ pé wàlímà tó Qur'an wàlímà lèlè ọrùsìn xọ́ọ̀sọ̀ ìyàwó nìkan ni àmà ń lò ó. nígbà tó jẹ́ pé nínú lọ́gà nígbà tó ti yé yín náà pé tá a bá sọ̀rọ̀ àlímà ní sọ náà nípa abẹ́ sàyẹyẹ ẹ̀tọ́ a sọ pé a ti lẹ̀ bẹ́ẹ̀ ó ti gbèdé yorùbá náà nìyẹn ṣùgbọ́n ní kò ní ṣe kí ni o kò ní kọ̀rẹ́kì bí ká sọ pé nìgbẹ́ mo fẹ́ sin náà sin náà ndo kọrẹti ni pé ká sọ pé mo fẹ́ ṣe saniya lọ́dọ̀ wa gbogbo ẹ̀ṣẹ̀ saniya wúmu mi ò kàn máa tó bá tó bá yà wẹ̀rẹ̀ lórí ṣe àlọ́ àmúlẹ̀ àtàlẹ́ mo fẹ́ ṣe saniya o lórí ọlọ́run so kò ní ìsìnkú máa báwọn èèyàn jìyàn lórí ẹgbẹ́ gbogbo bá a sọ wọn sọ pé mọ́sánná yẹn ó rọ̀jì mẹ́dàrà rẹ̀ láàbù àzùmù pé mọ́sánná ti di èdè Yorùbá pé mọ́sánná ìyàwó kejì ní jẹ́ ó fi ọkọ̀ ìyàwó kejì ní mọ́sánná ń jẹ́ èyí máa ń wà láàbùrú àwọn kaba ṣẹ́gẹ́tì lára fúsá ẹ̀sìn náà nìyẹn ẹ̀ṣẹ̀ àlà nínú àwọn ọ̀rọ̀ tẹ́ máa ń sọ tọ́jú pé dẹ̀ rọ́ǹdì ó rọ́ǹdì lógàtà ó sọ yẹn fáwọn alẹ́ ṣùgbọ́n wà láì màmá mi màmá màmá eighty two years lẹ́nu tẹ́ bá fọ́ mọ́ mi pé mo fẹ́ ṣe mẹ́sìnà wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ yẹ́rẹ́ níṣàlá àmọ́ mi mo tẹ̀ fẹ́ ṣe sáálífà mo tẹ̀ fẹ́ sàkà tí mo fẹ́ ewu lẹ́yìn tó ń pè bá wọn kódà ká pé fóònù nìkan pé mo fẹ́ ṣe wàásùlá sọ̀rọ̀ à tọ̀ ọlọ́sàn ìgbóni ẹtí yóò rò bẹ́ẹ̀ àkàrò náà ni so azeem kò ti di kéyìn ó ti dòde yorùbá alimuhimu Ibn Qayyim sọ ma pé oúnjẹ yìí oúnjẹ di mélòó mo á bẹ́ẹ̀ àwọn kan tó fọ́ ni ó ní ó ní wàlẹ́kọ́ tọ́ àmì wìláàdà oúnjẹ kan bẹ́ẹ̀ tá à ń pè tóbìnrin bá rẹ̀fẹ̀ bí máa lé oúnjẹ tí wọ́n máa fún jẹ bákan náà wàlẹ́ àkíkọ́ tù gbogbo alamà azabuhu anu yawma kirasu ti sáàbì òun náà níjọ́ tá a pa ẹran súná fọ́mà ẹran súná tá a pa níjọ́ tá a parí ọmọ tá a fún lóko òun yẹn. wàlgẹ̀dìrọ̀tù tọ̀hámù lùfìkàn kí n tó sọ. sẹ́ẹ̀mù pé alóúnjẹ ogójì ọjọ́ ń jọ ìjọ oúnjẹ kí ni kí ló kánṣu ogójì ọjọ́ ìjọ dákàrà ah, torí ọlọ́ọ̀ àkàrà tí wọ́n fi jẹ búrẹ́dì kẹfẹ́ ẹsẹ̀ rọ́dù gbogbo ẹ̀ nǹkan yìí àkàjáde ọmọ àníkò sẹ́rí àwọn sálàfù tó jáde ọmọ wọ́n ni, oúnjẹ ń bẹ tọ́ àmù kínní tọ́ àmù ìfọ̀tà tí wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ fún ma wọ́n tún kínní wọ́n tún oúnjẹ wàlúwàbí náà tó tọ́ àmù máa tàn wà bímà olóúnjẹ tá a ṣe fún wọn níbi tó kù ti kú sẹgbẹnu àdìsí tanabi sọlá sọlá sọlá ní sunan abi dawud isna'u li ali jaafar fama wàllayi àwọn yẹn ní láti fíìlì impact sàlàfíà wa sàlàfíà bá ń ṣe táwọn yorùbá fílẹ̀ àti wọn ṣe sàlàfíà ò lẹ́rọ ẹ jẹ́ kí n fún alẹ́ example ilé tí mo fẹ́ kó sí ẹni tó jẹ́ níbọ̀ mi gangan ìyàwó wọn ṣaláyè wọn wá dáná níjọ yẹn nígbà táwọn á dáná ìtẹ̀tún bẹ́ẹ̀ sọ ìkọlọ̀ ọba kó sàkóríjì fún mi níbi àti àti mo ṣe ń bẹ̀. ìgbà tí ìyàwó wa kú wọn wá dáná mo wá sọ̀rọ̀ takò nǹkan yẹn lóòjọ́ ọjọ́ yẹn náà gbogbo wọ́n dẹ̀ pàtàkì mi ń bẹ̀ so wọ́n fún mi lọ́díẹ̀nsì àwọn èèyàn lè àwọn èèyàn lè sìn bàbá yẹn lè gbé ẹni tí ò bá nílé ni ó ní máa lọ àwọn ẹgbẹ́ tó rábà dání pé bẹ́ẹ̀ ṣe kí ni ká èmi ta sọ tó gbé ẹnu mìíràn lẹ̀ ní ọ̀dọ̀ bàbá yẹn bàbá wa dé kọ̀rọ̀ yàrá bàbá wa sọ fún mi bàbá ní ìmáàmù jẹ̀yí ìmájẹ̀yí ni ó tó ìwọ̀kọ̀ oúnjẹ tí ànábì sọlá fúlání kẹ́ ẹ dé fáwọn ará ní òkú nítorí ìbànújẹ́ tó bá ara yẹn ǹjẹ́ ìyẹn gbé wá kọ̀rọ̀ náà tó sọ́wọ́n bò láṣẹ Mude mude mude mude mo dẹ̀ embarrassed nípa attitude tèmi náà. ẹ dákun bàbá lórí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn musibun aw musab musibun aw musab musibu. àwọn bẹ wọ́n kọ́ ọ̀sán ẹnu ẹnu bẹ́ẹ̀ wọ́n kà sọ́ ni ọ̀sán ẹnu yìí gbẹ̀rù oúnjẹ ìkíni tí ìbá ń gbé wá. lóbìdẹ́pẹ́ lóbìdẹ́pẹ́ nínú rìwáyà yẹn ó sọ pé fama zalat sunnatan láyé ànábì bí ṣe máa ń rí nìyẹn táwọn èèyàn bá ti kú táwọn èèyàn ni ó ti prepare oúnjẹ kan láwọn mùsùlùmí àdúgbò wọn lọ gbé fún wọn gbogbo àwọn fámìlì wọn ẹ̀tọ́ nìkan jẹ́ tó dé tẹ̀mọ̀ wọ́n kárí bọ́nú ni kẹ́ni ẹ̀ka mọ̀jọ yẹn fi oúnjẹ kí ni o oúnjẹ olóko adakun tí yóò ní ta oúnjẹ olókùn kọ́ ọ àlàyé o mo rò pé àlàyé yẹn ò dàrú àbí bàbá wa sọ fún mi pé imam ẹ bàbá ń gbé wa èló lẹ́yìn sátàárọ̀ àtọ̀sán èmi àtàwọn ọmọ mi márùn sẹ́mi aráàlú ti ìjọ ìnìmọ̀tò wa kẹ́kọ̀ọ́ pé irú ẹ̀ ò jẹ́ ṣẹlẹ̀ lọ́mọ inṣàlá mo wá rántí asáàbù yẹn onífàmà zálà sunna láti ìgbà táwọn ẹbí sọ̀rọ̀ yẹn báwọn sàbí ṣe máa ń sẹ́nu yẹn òní hàtà àtọ̀rọ̀ hadithan ìgbà tó dáhùn yìí ó sẹ́nu ṣèṣin mọ́ tó wá di ọ̀rọ̀ sàtúrìkà làwọn yẹn bá sílẹ̀ ó mọ̀ pé madaru ada jí ntí ń jẹ́sẹ̀ wa wọn ni al-ilmu nafi' wal-amalu salih mi ò lè má sọ yín tá a bá ti mọ̀ tá a bá ti practicalize wàhálà ní fún wa wọn ni wọn nàkí àtútù àmọ́ ìfọ́dín mi ń safari oúnjẹ lẹ́ẹ̀kẹwàá lóúnjẹ tó dé pé ẹni tó bá sìnrìn àjò dé tó bá sọ oúnjẹ àlejẹ wàlúwàkírọ̀ wàkírọ̀ tó àmọ́ ìfàrọ̀ gìmínà gìmínà oúnjẹ bá parí ilé Ibn al gbogbo oúnjẹ ó yẹ ká ṣe ká gbé fáwọn èèyàn kí ló fẹ́ pa wá sí kí ló ń tara rẹ láwọn tó fi ń wẹ̀rí gbá ẹ̀dákun abala àfìlà yìí èmi ò rò pé kí ni ẹ máa gẹ méjèèjì kó lọ lẹ mo para rẹ mo ṣe kí ni mo para rẹ nítorí àsìkò ẹ kí n lọ fi di tí yóò kan àwọn ọmọ àtàwọn àbúrò lóbi àwọn tó sọ tán fún àwọn ọmọ ẹ̀sìn yìí ṣẹ́gbẹ́ tá à ń pera wa sọ́kọ́ ni sàṣàwò ká mà dájọ́ òun kan ká mà dáhùn yàrá wọn ok tó jọ ni pé brọ́dà kan wà tó yẹ pé wallahu a'lam ó ti ń wá bí tí ó ti bẹ̀ mí tí ó ti mú bídẹ́ àfún mi kò tètè rí torí pé tàjà bàtà ń gbà yẹn bàbá tiẹ̀ ni àbúrò náà ẹ̀wọ̀n rẹ̀ fún mi ìfẹ́ dárúkọ ẹ̀ yóò make sure pé ní kúrúbà jùmọ̀ iwájú òun wà ó wá jẹ ní mo wá fẹ́ ṣèyàwó ìgbà tí mo fẹ́ ṣèyàwó lọ́fà mo fẹ́ ṣèyàwó ẹlẹ́ẹ̀kejì kí àwọn omi alákọ̀ọ́kọ́ máa bínú torí pọ̀ máa bàdàn lóhùn ìgbà tí mo fẹ́ ṣe ìyàwó ẹlẹ́ẹ̀kejì mo á sọ fún gẹ́gẹ́ bí ìfi tó ń bẹ ní àárín ara mo mọ̀ kára rẹ̀ balẹ̀ náà o mo kàn máa sọ fún un tó gbé mo mọ̀ pé n tí ò ní jẹ́ wá ń bẹ láàrẹ̀ bọ̀ tí mi bá sọ fún un yóò ṣe kí ni máa ní ìṣàlà adé lọ sí wàlímà wàlímà tún nìkan yẹn abẹ́ lọ ṣe ní ọ̀fà. àwọn àgbàrá ọlọ́run ọkọ mi tù aláwọ̀ kọ̀tẹ́ lò ní àgbàrá ọkọ̀ fi. njọ́ tá ń lọ àtọkọ̀ àtọlọ́kọ̀ àtọkọ́ mi ò kankan. èmi wọn fọ àtúntò náà ṣe rántí mo ní lágbájú ò rẹ wọ́n ẹ̀ gbígbà kó tó bá ti wá kò kò wá mo padà gbọ́ rìsọ́ọ̀tì ìwàlímọ̀ tán ní ká ṣe nílé ọkọ ẹgbẹ́ lọ lé ìyàwó sẹ́sùn mi náà okùn tára rẹ kí lè mọ dara yín láwọn sẹ́yìn lọ́ra ṣé mo àkàmọ̀ wà lára wa ok mo ní kọ́sí yẹn simple jọ́tò lọ́lọ́ níbo ni mi ò lè fi wàlímọ̀ mi sí. ṣé wàlímà wà specific sílé kíni sílé ọkọ ok ilé yìí bẹ fún un bí túnbá ní fún space ó yá ẹ jẹ́ ká pàdé ní Independence Academy káwá ṣe wàlímà ìtàdáàtú àmúlà ṣé mo ṣe bíṣẹ àbí mo ṣe bíṣẹ ẹ bọ̀ ilé ni ẹ ti ṣe ti Zainab kí lè mọ̀ tara yín láàmú ẹ gẹ́tẹ̀. awolin wọláwó bí ṣáàtì awolin ilé ọkọ ló gbọ́dọ̀ jẹ ó wàá sọ kíní ẹdín manhaj nílé àwọn ìyàwó àwọn kan lo kọ́ńpáǹdì wọn ni kan lo kọ́ńpáàdì iwájú ẹ̀ wọ́n ní àwọn àlejò tí wà nù pẹ́ bẹ́ẹ̀ ẹ̀dá kun àwọn fámìlì ti sáré dà ẹ̀dá kò kìíní yẹn ṣe oúnjẹ tọkọ lọ ṣe yẹn ṣé ó kàn ṣé kìí ṣe wà sí mẹ̀mẹ́ ṣé ó ti di mátàmù ní ṣé ó ti di oúnjẹ òkú bẹ́ẹ̀ náà but ọ̀pọ̀lọpọ̀ àwọn nìkan àwọn ò lè kankan lórí ẹ̀. wala yushada din ahadun illa illa galaba náà ẹ̀jẹ̀ àlọ́ tó nù lé nínú ilé ẹ jẹ́ kí n sàwọn àtàtó jẹ mọ́ yàwó náà pé fúsà wà nínú ẹ̀sìn yìí ẹ jẹ́ fún alẹ́ ìgbàǹfò kan ṣé àwọn kókò ọlọ́pọ̀ wa ó ti láwọn kẹta abẹ parẹ́ abẹ parẹ́ wípé nísìnyí ẹlòmíì níjọ ìyàwó ẹ yóò dẹ̀ sọ àwọn fámìlì ìyàwó yóò sọ àwọn fámìlì ìyàwó títí yóò sọ jẹ dídà tó bọ́ǹbù ìyàwó lórí àwọn olóbìnrin ẹlòmíì yẹn ni òun fowó rà ẹ dákun káwọn olóbìnrin ilé àbáwọn ọ̀rẹ́ ìyàwó kàn tẹ̀lé ìyàwó alẹ́ ọkọ kí ló burú bẹ̀. mo rántí ń jọun èmi ò kéré àwọn ẹgbẹ́ ìyàwó wa tẹ́ ẹ bá fẹ́ gbé ìyàwó níjọun àtúmọ̀rẹ́ àwọn ọmọ agbó lẹ́sìn àwọn ará èkó lè gbádùn gbogbo ẹ̀yin lè fi gbogbo àwọn kan láàrin. tẹ́lẹ̀ pé ní ìrọ̀lẹ́ wọn ò ní wá mú ìyàwó ní five ẹ̀ níyàwó dé lọ ọ̀n àjọ àwọn ẹgbẹ́ ìyàwó wa ti sẹ́yìn kù lé màá ní ìyáálé alábẹ̀ẹ́kẹ́ tó bá yẹ pé ẹni tí ń lọ fẹ́yàwó kejì ni àbí ìyáálé nínú ilé wa ni ìyáálé alábẹ̀ẹ́kẹ́ fàbẹ̀ẹ́kẹ́ mára nítorí ìwọ ládà o ìyáálé àlá bẹ́ẹ̀kẹ́ fàbẹ̀ẹ́kẹ́ mára nítorí ìwọ ládà o sórí pé omi ha ni. rìnmí ẹ̀jẹ̀ ti yàrá abẹ́kẹ̀ lóòlò ìtòpọ̀ rẹpẹtẹ nínú ẹ̀rí tí àwa ò kíni. tí bọ́lá fún àbálẹ̀ kí ni gbogbo rọ́bìsì rọ́bìsì bò. ṣé ẹ̀ máa anxiety tó máa ń bẹ lára obìnrin tó ń lọ ní ọkọ ni ṣé ẹ̀ máa kí ni Yorùbá anxiety ìbẹ̀rù ni obìnrin tó yẹ kọkùnrin ò fọkàn rí wọ́n ń gbé kúrò lára ẹ̀ ni ẹ má bà kí ni ìjẹ́ kí wọ́n àwọn ọmọ sùn yẹn wọ́n máa dà kẹ́rù rí a jẹ́mọ́ ẹ já farabalẹ̀ díẹ̀ sí i. ṣèké kí ló àwọn àjẹbí ilé ìyàwó ẹ̀ kàn án ní kí ló dé pé àwọn ẹgbẹ́ àwọn bẹ̀. ìyá alẹ́ alábẹ̀kẹ́ làbẹ̀kẹ́ mọ́ra ni torí ìwọ làjà òwe. èwo yóò pè é mo lọ́ọ́ mi o mo lọ́ọ́ mi o kí ló dé ṣé sàlàbí yàtọ̀ ẹ̀ ni ṣé kò sínú àdìsí sọ̀hìn ni ṣé kò sínú àdìsí sọ̀hìn ni wípé ìyàwó Aisha rọ́bì ọ̀la àyè nígbà tó ń lọ́dún wàlẹ́ mọ́tò nìka ànábìsíkẹ́ ya Aisha mẹ́ta máa kọ́ mi náà láhàwù mẹ́ta máa kú láhàwù rẹ̀ Aisha kí làwọn nǹkan ìdárayá tẹ ní fáwọn tó lọ ṣèyàwó fàìlì àǹsọ́ ọ̀tún ọ̀jìfùmù làhà àwọn àǹsọ́rí tó bá ń ṣèyàwó wọ́n máa ń fẹ́ kó dùn wọ́n máa ń fẹ́ kí gbẹgbẹ́ ó ká sí i. ìwà débi àwọn ẹni wọn tẹ yálé alájọkẹ ìwọ ni yálé alájọkẹ yìí lójú rán lọ́dúnṣẹ́ èmi ò ráyè sàlàfíà lára wọn. ṣé sàlàfíà lè àwọn yìí. kódà wọn tó wá béèrè ààrẹ nínú sáà máa sọ pé àtàyínákùn àtàyínákùn fàáyùnà nùhàjìkùn àwọn ẹyẹ ìyàwó ẹ̀jẹ̀ bá dìbò wọn pé àtẹ̀yìnàkùn àtẹ̀yìnàkùn àwa sọ́dọ̀ yín àti dé fàáyùnà fàáyùnà ẹ kí wa káwa náà kí í jàre ẹ̀yin ará lé ìyàwó ẹ̀yin ará lé ọkọ ẹ kí wa tó bá fẹ́ ká kí yín o wọ́n ní ọbẹ̀ tá a sọ ìyàwó lẹ̀ á fẹ́ ju wọ́n fẹ́ ta àwọn olóbìnrin rẹ̀ jùlọ nọ́nọ́nọ́nọ́nọ́ súnà làwọn ń lò lù ní oníkàmọ̀ ẹ̀dọ́ ẹ wá dé kàmọ̀ òkè àwọn ọmọ súnà yìí máa wúmọ̀ mí kìíní kìíní mi kìíní ẹ̀yìn ó tó wá sí sẹ́mi ìgbẹ́gbẹ́ ṣé kò tiẹ̀ wá sí méjì kò tiẹ̀ yìí ẹ̀yìn díẹ̀ ìyàwó kan ara lọ́mọdì kan wọ́n ní ọmọ ṣèyá ní alábẹ̀kẹ́ wọ́n tún ní kìíní sẹ́wọ̀n tó jẹ náà kọ́lá lè tọ́lẹ́rẹ́tò nísìnyẹn òfà kúdù ẹ̀ sẹ́wẹ́ ẹlòmíì lè sọ́wọ́ yẹn omi tó máa ń dà fẹ́fẹ́ ìyàwó ńkọ́ á sọ̀rọ̀ ńkọ́ omi tó máa ń dà fẹ́fẹ́ ìyàwó ẹ̀rí fúdà táwọn afá tó dé wọ́n ní kí wọ́n máa sàlùwàlá kí ló fẹ́ sàlùwàlá sí àwọn mi wà tó jẹ́ pé aṣọ pé ń ilé ìdè tí wọ́n ní kó sàlùwàlá àdìsí ìgbà fàbùkì ọ̀la olùdó wa anabi sàlùwàlà anabi ni má òrí ìsọ̀lá fàtàwà bọ̀ ṣé mo bẹ́ẹ̀ kí òun lẹ́bi ní kí n sàlùwàlà ni wọ́n ń gbé yàwó mi bọ̀ fún mi oníkíyàwó sàlùwàlà kí ló kọ́ pẹ̀lú àlùwàlà yàwó mi bá mi fi kalẹ̀ gbogbo àwọn alága àdá pé káwọn máa sàlùwàlà kẹ́ ẹ máa domi sí ìyàwó lẹ́sẹ̀ ẹ̀yẹlé kún bẹ̀ bọ̀ àwọn èyí tí bàbá gbà yìí fún tọ́wé àtẹ̀yìnàkún àtẹ̀yìnàkún àháyìhùnà nóòhà yìí ẹ̀dá kúta fi ń kọ́ nǹkan táwọn obìnrin wọn bá ń débẹ̀ tó wájú pé láàrin àwọn obìnrin nìkan táwọn àyà táwọn abọ́sádàlà táwọn abọ́sádàlà táwọn ń sọ nílé ọkọ láàrin ọbẹ̀ pé àtàyè náà fún un kódà táwọn àyà yẹn máa ń mọ ìtumọ̀ rẹ̀. ẹgbẹ́ náà mọ̀ pé ọ̀hún ẹ̀ka ilẹ̀ ẹ̀ sórí rẹ̀ àpèké ẹ̀ sórí rẹ̀ àwọn aláyè inú yóò máa dùn ní ọlọ́run nígbà yẹn nìyẹn bí mo fẹ́ sọ yìí yóò tún máa káwọ́ fún mi lára pé ah, kí n sì dọ́rọ̀ àwọn ẹ̀kẹ́ yá. ẹ̀rọ ẹ̀wọ̀n rí ẹ̀fọ́n náà tètè fi nìyẹn lágbára ọlọ́wọ́n ọba táwọn bá ti dé ẹsẹ̀ lẹ́ẹ̀kẹta á sì lè sọ̀rọ̀ kiri yẹn. ẹ lè ní ti bọ́ọ̀ lọ. àtẹnákùn fàáyù náà.

أحماه ما حملت بوأديكم ولولا لحبت الثمرة ما ما ثمرت بوأديكم. ولولا tí ì bá ṣe pé tí ì bá ṣe àgbàdo yẹ́lò ṣe gbé wá. نقطة آه، ولا أتيناكم أتيناكم فحيونا أن نحييكم ولولا باب الأحمر ما حلت بواديكم إن الدين يوسف يا إخوان ليعلم الناس أن في ديننا خصوصا ابتسم وفتح ولا إجابة ẹ jẹ́ ká ṣe kíni ẹ jẹ́ ká tura ká anasuna binti Yazid asuna binti Yazid woni inni qayyantu Aisha li rasulillahi sallallahu alaihi wasallam thumma ji'tuhu fada'awtuhu li jalwatiha oni anabi wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tí wọ́n fa Aisha fún níyàwó òun lòun sáyíṣà lọ́sọ̀ọ́ lòun ṣe kí ni lọ́sọ̀ọ́ wọn sọ aisha lọsọ ó ló wá pe ànábì nígbà tó ń dùn tí báyà sàtọ pé wàá wo ìyàwó rẹ wọn ni kíyàwó máa bọ wọn ni wọn múra fún ìyàwó lọ́wọ́ ni àwa dáhùn sí program yìí àwa alùsùn náà ni gbogbo tí àwọn bá ń ṣe kó máa bọ ọkọ rẹ ní kó máa bọ náà ni mùsùlùmí fún àníkẹ́ máa wé sí àsìkò mọ̀ wọ́yé onífàjẹ́ lọ́sọ̀ ilà jambi ya alábísọ̀lá àṣọlá wọn àjòkò yìí tí mo fẹ́ lọ bẹ̀rẹ̀ ni pé tẹ́ bá wò parí àdìsí yẹn ìgbàtà alábísọ̀lá àṣọlá tó mu wàrà yẹn tán tó gbé fún àṣọlá àdìsí yẹn zid alábísọ̀lá àlẹ́ àṣọlá wọn sọ pé kó gbé fún àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn ọ̀rẹ́ Aisha rọ̀jọ̀ láàrin obìnrin pé wọ́n sì délé ọkọ kí ló bá fẹ́ pé ìwọ àánú fún náà làwọn kí ló ń jẹ bẹ́ẹ̀ ṣé wọ́n ní ká wà ń bẹ nígbà tí bá fẹ́ fi ṣàní rárá náà nínú ìdìbò nǹkan iṣẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wàlá iṣẹ́ mọ̀ pé tá a bá ra àwọn kìíní yìí tá a bá rí i dá padà modest lady Islam ṣe gbé kalẹ̀ wàlá ìlà àdùn tí n bá wà níbi ìyàwó ó máa ń wù mí kí n mórí ìyàwó yá àwọn èèyàn sì mọ̀ àbí kí ìyàwó yẹn náà tiẹ̀ mọ̀ pé òun ṣe ní abẹ́ ní ṣẹ̀ríà tó dáa tọ ẹ̀yin ọkùnrin ẹ jẹ́ àlọ́ sínú fámìlì díẹ̀díẹ̀ mọ mẹ ẹgbà àwọn amúni àwọn obìnrin mi bẹ dẹgbẹ àwọn rò pé àwọn ọkọ wa lù sún nàìjíríà rẹ ọmọ àṣekínrin mọ wà fún àmì tó báyìí wọn náà wù mí mo bá dúpẹ́ pé wò ó ti ṣe nìkan àti ẹ̀ sórí ó rí gbogbo ó rí gbogbo action ṣe àbí òní rí ṣe. training wa ṣé ẹni tó ń bá tuntun máa rí tí à ń àákà wọn ò tó dùn ká ìyàwó Aisha radiyallahu anha ẹ jẹ́ ká wọnú olé díẹ̀ ẹ jẹ́ ká wọnú olé díẹ̀ káwọn ìyàwó wa kí wọ́n máa insunéètì ẹ̀já wà fíkà dáadáa jọ àwọn ìyàwó wa torí ọlọ́run torí ọlọ́run àwọn òtú ẹ̀ múyẹ́ ní àbí kò yẹ kó rí bẹ́ẹ̀ ìyàwó aisha rọ̀bì ọlọ́tàlá ni anabi máa ń pè ní ẹ mọ jọ yá humayrọ yá humayrọ yá humayrọ mamadu humayrọ bimaana albaidọ baidọ wuli pé obìnrin funfun bí pé kọ́kọ́ máa pe ìyàwó ẹ̀ ní awẹ́lẹ́wà àwọn ibi ẹlòmíì ti marry for fifteen years kò ní àdàpè kankan tó lè tọ́nù ìyàwó ẹ̀ ọ̀nà ṣé tọ́n ọ̀nà ni ẹ̀yìn ẹ̀ sí ní abẹ́ ti sùn kò wá ní àdàpè kankan tó máa tán òun máa rẹ̀ kọ́rùn wà á dà rọ̀ṣùn ó ń pè yàwó ẹ̀ pé yá fúnmi ìrọ̀ ẹ̀ ń tí ò bá ní kó lọ wálé yìí ajẹ́kí ń ṣe léyìí modesty ò restrict mi láti lè sọ àwọn ìyàwó mi orúkọ tí mo máa ń fi pè wọ́n àwọn ọ̀rẹ́ wa wọ́n ti wá ń nà ẹni fúnra mi mo kàn change ẹ̀yìn ní tí mo ṣe díẹ̀ kóòdù ẹ bá wọn ara ilé ìyàwó méjì ọ̀rọ̀ nìkan ah, mo máa ń sọ ìyàwó méjì ò sí fún kò sí sáwọn boys ah, ẹ jọ tó lánàá ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ìbá ti ṣe mẹ́rin ẹ má fẹ́ ìyàwó méjì ẹ má dá wàhálà rẹ fún wa ẹ má dá wàhálà rẹ fún ma jẹ́ fún ọ́ lẹ́gàá fún mi ṣé kí n sáà fi ti mọ̀rọ̀ ó lè pọ̀ ni. Is I don't ever get identity àwọn mi mo fi IT sí IT yẹn mo wá tún fẹ́ ti ń jẹ́ bẹ́ẹ̀ mo ní sọ mọ̀ súnmọ́ IT mo ní ìtùnú ló ń jẹ́ bẹ́ẹ̀ tí bó ti IT bá ti ń rí ẹ inú mi máa ń dùn IT yẹn bàbá àwọn fún súnmọ́ kankan wá gẹ̀ẹ́tì ẹ̀ torí kó ń ká fún ìfúnmọ́ sí kúndà mo ní ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ jáde bẹ̀rẹ̀ sílé ayé wa yìí tàbí ìṣètò bóyá a tún lò mí rẹ ebi náà bá tún ilé ayé tí ò ní duplicate ó wá ṣe tiẹ̀ rà dáadáa ó dà pé òṣó. nígbà tó wáyà tó tó di lẹ́rù kan mo kàn gbé priceless àgbàlagbà ló ń jẹ ìyá àgbà ló ń jẹ priceless ó wá kó oṣù kan èyí kékeré àwọn pé ta ni priceless mo náà hàn mo ń jẹ́ tìkínì kò mọ pẹ́kẹ̀jì ẹ̀ ní priceless òun náà gbọ́ tiẹ̀ náà ó tún rẹ́rìn ó ṣe ṣètà ó sì bàbẹ́ díẹ̀ o kọ́ ní ma ń pè mí lọ́pọ̀lọpọ̀ gbà ó sì kọ́ mi lọ́rùn. ṣé bí mi náà ebi mi náà mo kọ́ lẹ́kọ̀ọ́ sáré pé ebi mo kó mo dùn lọ tó fẹ́ umu kan bá àbọ̀ ẹ̀ sọ̀rọ̀ pé ó ń bọ̀ pẹ̀ sọ̀rọ̀ we are partner sọ no no no no i'm not your partner ìbínú ni partner rẹ náà mi kí ni wàhálà rẹ kí ni gbogbo wàhálà rẹ partner ni partners wàhálà kọ̀ mí ní zawuja ẹ kí ni èdè wàá dá wàhálà rẹ ẹ wò ṣe sọ̀rọ̀ mo ní ọ ọ wàá béèrè yìí kékeré tèmi rẹ Suleiman Suleiman ọ̀rọ̀ rẹ màtí ọ̀rọ̀ rẹ màtí ń lẹ́rọ̀ mọ́ni à iṣẹ́ rẹ náà ni kí ni àwọn aláwùsá tó máa ń fún mi mọ́ náà ni jẹ̀mọ́ sórí tó bá tún lò ní dùn obìnrin nu yóò bọ̀ ọ̀nù jẹ yóò gba ayé rẹ jẹ wá dùnú fúnra rẹ kó o fún sórí lọ́ọ́ má dùnú lọ́ ayé rẹ lọ́ọ́ má tiẹ̀ kó o lè rí dùnú lórí rẹ tàbá kàtà kàtà àti kìnìkan ó kàn máa dààmú ara rẹ àbá fi lọ́ọ̀bù fún ní problem kí ni mo sọ ànábì ni yáàfù mi rọ ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ bẹ́ẹ̀ bí ẹ má rẹ̀ níjú o ọ̀rọ̀ àwa married là ń sọ o àìbò ni. àwẹlẹwà yá òmìnirọ yá kíni yá òmìnirọ as if that wasn't enough bí àtàwọn ilé ìbò àdìjẹ́ gbẹ̀yẹ̀ ni kò tó ànábì sallallahu alaihi wasallam níjọ́ mi ànájà sọ pé yà áyìṣù yà áyìṣù ànábì wa ṣe kíni ànábì wa ṣọ́ọ̀ṣì ní orúkọ ẹ̀ ànábì wa ṣe kíni ànábì wa ṣọ́ọ̀ṣì ní orúkọ ẹ̀ jọ́mọ̀ ẹ̀wò bó ṣe máa rí ládùúgbò nébọ̀ kò fẹ́ pé ìyàwó ẹlẹ́yà náà ni o kò wá pé lílí tàbí wàhálà ìtẹ̀mùkọ́ wọn kọ́ sápá pẹ̀ kí ìyàwó ẹ wá wé ẹlẹ́yà náà ni sọ ó commit offence kẹ̀kẹ́ náà tó bá jẹ́ pé lọ́la ni sọ di lọ́ọ̀lù ìwọ ni kúlò mọ́ tún mẹ́ ìdàkánà lọ́la. sallallahu alayhi wa sallam ẹ wá ní àwọn ọlọ́gàgìrì àtọ̀gá ah, ni Muhammad. محمد ومما زادني عجبا واجبا ومما زادني عجبا وطيبا وكتب أخلصي أتوه ترايا دخولي تحت قولك يا عبادي وصيرت أحمد نبيا وصيرت أحمد نبيا أيها الإخوة والأخوات إنهم يا ربنا تبرئ ẹ̀sìn tá à ń ṣe ẹ̀sìn kí ni mo pè é seriousness náà láyé kórìíra lára wa kò sí nǹkan kan wàláhì àdùn ọ̀rọ̀ ló kàn ó èmi natural mọ̀ pé èmi simple ṣùgbọ́n àwọn yẹn máa mọ̀ stubborn stubborn kò ní pé mi ìgbà tó bá ti fọ̀rọ̀ ẹ̀sìn mi ìgbà ṣẹ̀wé stubbornness ẹ̀gbọ́n ṣe wá sí ń ròyìn ẹnì kọ̀ọ̀kan wa náà ṣe ibi tó bá ti wá dẹ̀ ẹ̀jẹ̀ ká jẹ̀ jù ẹ̀dẹ́ kàṣẹ́ kí ni ṣé ẹni táwọn èèyàn bá ti rí tó ti bẹ̀rẹ̀ ṣé mo sọ ẹlẹ́à ẹjọ́ ń kọjá lọ. ó wá ní lọ́ọ̀lì ẹlẹ́à wá wọ ẹ̀yìn ṣe àgbẹ̀ orí àwọn ọmọ burúkú yẹn náà tó náà lẹ̀ ìwọ wà ní pẹ́kẹ̀ o so gẹ́sì agbègbè yẹn a kì í ṣe ní gbangba ò ní hàn dùrọ̀ níbẹ̀ alhayau min al-iman so gẹ́sì anabi sọ pé yá àfọmẹrọ yá àìṣù anabi sọ sí lórúkọ ẹ broda kan àjọsùnmọ́ra dáadáa tábàtàn tábàtàn bọ̀ tíyàwó mi kọ́ pé habibati habibati ìtumọ̀ habibati òun náà ni my love òun wá rò pé bóyá habiba ni orúkọ ẹlẹ́à nígbà tá a bá délé ìyàwó tẹ̀lé màrúfà ìyá màrúfà kú ìyá màrúfà kú ìyá màrúfà ìyàwó rẹ̀ kàn wò bí olùsí báyìí rẹ̀ wà lójú ẹ̀rọ ustaz kìíní bẹ́ẹ̀ kìíní yóò jẹ bó yóò jẹ so dábàá fi ń lò ìwọ tó sèríọ́sì tó wà bẹ́ẹ̀ ni tó wà bẹ́ẹ̀ ni wọ́n á lè màrúfà kú mọ́ lọ́rùn ẹ sọ́rabalẹ̀ kẹ́kọ̀ọ́ olùkọ́ bí bàtú ni ó kọ yẹ ọ́ tèmi ni ah, lójú ọkọ yẹn lójú òṣùlùmù náà. òun dé lé wọlé ẹ tó àbíbà tí ń kọ Aisha ló kọ tiẹ̀ àbíbà tí yẹn fọ́mọ́là ni tó bá ti bèrè ni àbá ti fún wọn náà ní èyí tó lò ìyàwó wa wò ó dùn báyìí bí i ẹ ẹ dẹ̀ bá ibo òdìbò kí ni òwò kíkàrẹ òdì yóò wọ ọtí ó láti bàtí lọ rẹ láti bàtí láti bàtí wọlé ara wọlá ẹja dùnrà wa tó ẹni tó mọ sọ pé tá a bá ti kú tán ọlọ́jà bá dáadáa pàdé tẹ́lẹ̀ tá a bá wà mọ́sálásí tá a sórí ọ̀sá wà ní alukọ̀ ká mọ̀ yẹn ìjọ tó bá yẹ ẹ̀rí pé ẹ̀rí pé gbogbo ta ti sọ náà láti jọ yìí ẹ̀rí kó serious gbogbo ta ti sọ náà láti jẹrin kò yẹ kí lẹ́kítọ̀ wà èmi àtàbọ̀ sọ́mọ́yà la mọ̀ mọ̀ ronú pé ẹ jẹ́ kí ẹ jẹ́ kó tún dé dem ká tún wà kankan náà nítorí parẹ́ ẹ̀sìn ẹ jẹ́ ẹ̀sìn táǹtà láti sọ tí wọ́n lọ sàlàbí ah! yà wà ní à yóò sùn lọ́sùn ojú gbọ́dọ̀ dé o gbọ́dọ̀ dé nítorò àwọn ibi tó bá ti yẹ kó dúró lé ojú òṣè kí ni ibi tó ti yẹ bá ti yẹ kó dúró rọ̀ yóò ṣe kí ni ojú gbọ́dọ̀ rọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́à ya humhirọ́ ya kíni wọ́n ní àwọn àwọn ansọ́ àwọn ṣé àwọn òkè àwọn kùrẹ́yì wọ́n ní pọ́nmọ́ wọn bá ń ké káwa practical tọ́mọ wọn bá ń ké nínú bí wọ́n ṣe láìkè Usman tó dá láìkè personality wọ́n náà wọ́n sọ pé tó bá jọmọ ọkùnrin òhìbùkà wà rọ̀hámán tó bá wọ́n أحبك والرحمن حب قريش لي عثمان أحبك والرحمن هو مهم النفر مفلون بالرحمن مسبورا حب قريش لعثمان irú ẹtí àwọn kùrẹ́ṣì ní sọ́ọ̀sán bá ṣe níta ẹ̀tọ́ jẹ̀mọ́ tí wọ́n bá jókòó tó bá ṣáàp àbí àwọn tó ṣáàp kó wá sọ fún ìyàwó pé òhìn bókì wà rọ̀ máa ń حب قريش لعثمان àbá ẹ̀ ti gbé sẹ́rí ẹni tó bá tún máa kéwó ìyàwó rẹ̀ máa kéwó ó tún dùn yẹn ó máa fi kó lómi ọbẹ̀ ọ̀hìn bùkún lọ́rọ̀ ẹ̀ ẹ̀sùn dá ní ìní tó fún ọ. sẹ́rí we need to be kidding at times we need to be what to be kidding kí ni yorùbá jẹ́ kidding ìṣubí ọmọdé Allahu samad ẹ jẹ́ bọ́ síbi àwọn ànágbà yẹn àwọn àná wa ń kọ́ sọ ẹ ká serious pẹ̀lú àná wa ṣe ẹ bá wọn kan bẹ̀ pé ọlọ́run bá ti kó sàárò fún wa ẹ jẹ́ kí n fi lè kánlẹ̀ ní sọ pé àwọn ẹbí tọrọ ń lọ pọ̀ ṣùgbọ́n ó ti ta báyìí náà nàkẹ́sì bí adàlẹ́ kọjá àwọn àna wa kọ ṣé n fọwọ́n àna wa a ní iṣu àbá ní iṣu iṣu ta ní pẹ̀lú àwọn àna ni pé wọ́n wà comfortable pẹ̀lú ẹ̀sùn tá à ń ṣe àbá wà comfortable wọ́n wà comfortable pẹ̀lú ẹ̀ ok okùn méjì tí màá fi ìgbà tó náà wà comfortable pẹ̀lú ẹ̀ yìí lọ́pọ̀lọpọ̀ ọ̀dà wọ́n kàn máa ń mánéjì ọlọ́mọ wa lára ni jẹ̀mọ́ nígbà tó ti rí bẹ́ẹ̀ yẹn à ní compromise àìlọ́dọ̀ àlímọ̀ Quran àìlọ́dọ̀ òṣèlú a ní láti ṣe nǹkan kan láti ṣe káwọn àyànwó ayé mọ̀ pé no àìsàn ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣẹgẹ́tì nínú Al-Qur'an Al-Karim nínú Suratul Furqan ọlọ́ni wọ́wọ́ lẹ́bi khalaqakum min al ọlọ́wọ́ bá ní kò ń lòún dá wa nínú omi báṣọrọ inú omi lòún ti dá wa kátó wá dẹ̀dá fàjáàlà nasaban wà sihra fàjáàlà nasaban wà sihra ọlọ́wọ́ bá ní ìgbà tó ń dá wa tán àwa ṣe yín ní ìdí àṣeyín ní ìdí àti kíni àti àná ó túmọ̀ sí ọ̀nà méjì lẹ́ẹ̀mọ̀ ẹ̀dà kan ra ìdí àti kíni o àti àná àmì ìyẹn èèyàn máa ń pọ́n wọn lé ní o èèyàn máa ń pọ́n àná èèyàn máa ń pọ́n wọn lé ní. anabiwa muhammad sallallahu alaihi wa sallam nínú hadith abizar al-kifari hadith ma muslim anabi ni innakum satafahuna misra anabi ni ẹ̀yin sàbẹ̀ ọlọ́run ló padà sílẹ̀kùn ayọ̀ fún yín ní misra ẹ̀ padà gba ìlú misra anabi ni fẹ́ẹ́ dáa fatahumuha gbogbo ìgbà tó lọ́nba tó wá fún ìsìlámù láṣẹ ní misra anabi ni fa ahsinu ilà àlìhà àwọn ará misrọ anabi ni ẹ ṣe wọn dáadáa fa inna anabi tó gbé àwọn ará misrọ yìí fa inna lahum dhimmatan wa sihra tó gbé wọn ní dhimma ìmáàmù náà ní tó ń jẹ dhimma òun náà ní alihurmatu wàlẹ́hàkù wọn lápàlẹ wọn níwọ lórí mi wàsírọ wọn tún wá jà àná mi. njó padà ṣẹlẹ̀ lẹ́yìn lẹ́yìn tánà jùlọ anabi ní sẹ́yìn bá dé mísírọ̀ àwọn ará àgbà ẹ ṣe dáadáa fún ẹsìn wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ ẹ máa pọ́n kẹ́ ẹ máa pọ́n wọlé tó bí wọ́n fún mi ní maria kìtìyà ìyàwó anabi sọlá sọlá ń kàn wá láti bẹ̀ anabi wọn pé sẹ́yìn nàlá òǹbí màkà wàkíni o wàsí rọ wọn lápẹ́lẹ́ lọ́dọ̀ mi torí pé àná mi ni wọn àná mi ni wọn bóun lè sọ pé ìyàwó tó sọ pé ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ ṣe ọ àbábọ̀ ìyàwó rẹ̀ ọmọ ẹ̀ ti bàjẹ́ jù jẹ́ kán rí bíútù sàlàfíà kó wá débẹ̀ kó tó dásùkú yẹ kó dásù wá ẹ̀ pé wá débẹ̀ ṣé àwọn kan wà làákàyè ni làákàyè kéèyàn náà làákàyè sí nǹkan ó bẹ́ẹ̀ tàbí dàgídí dàgán lọ nǹkan tí ò fa wàhálà ẹnìkan lọ ó sì nǹkan kan fún oníkàdá fún ọ kí ni wàhálà rẹ̀ ìwọ ń sọ̀rọ̀ pé wọ́n bá fẹ́ nà láàkà ìfẹ́ orí ká dáa fún ni yóò dáa fún gbogbo wa àwẹ̀ jẹ́mọ̀ sọ̀rọ̀ òsì wáyé dàkọ̀ tó bá wọn jahiluna qalu sàlámù ẹ̀gbọ́n àbábúrò ìyàwó ẹ̀rọ ẹ̀fọ́ sọ́kè ẹ̀ kó o tiẹ̀ sírẹ́ọ̀sì Salman sọ wàá gbá ìyàwó mi ẹ̀gbọ́n rẹ̀ bẹ́ẹ̀ mo lọ́ọ̀bù ìbàjẹ́ ó lè gbá ìyàwó lọ́wọ́ sàmì sáwọn ẹ̀dùnú jẹ́mọ̀ sọ̀rọ̀ parí àwẹ̀ parí èmi ló wà wú síta àwọn afá nínú tó máa ń fa ìgbéraga nígbà míì nínú tó máa ń fa ìbínú nígbà míì ìgbéraga wà bẹ́ẹ̀ ṣẹ́ni pé yorùbá kọ́kọ́ attach importance ó jù mọ́ rẹ̀ èyí ò rí ìgbẹ́jú sí. for example kí àwọn sọ fún ọkọ fàpèjúwe ó kàn sọ̀rọ̀ ìbú kan sọ̀kọ̀ tọ́wọ́n ní èmi ló sọ wá sí ṣẹ́ni tí ìjẹ́ kìkì ní ẹ̀tọ́ ni pé tó bá kọ́kọ́ òwú lẹ̀ attach mi sọ pé kẹ́ ẹ máa rán ọkọ yín fún ẹ ṣe pé kákọ̀kọ̀ wulẹ̀ gbélébù yẹn kọjá bó ṣe yẹ ṣe pé kíní yẹn ó ṣe kíní yóò lé yóò tutù á ti pèrè yẹn dùn anabi nfa yín nàlá òǹdè mẹ́ta wà fún yọrọ ìyàwó aisha rabi allah taala nira ó ní magirtu ala ahadi min nisa nabi magirtu ala khadija ó ní mi ìjowú obìnrin kankan nínú àwọn ìyàwó anabi ní mo sì jowú khadija wàmẹ́rọ wàmẹ́rọ ẹ̀yìn tiwa tó ń tó لكن كان النبي صلى الله عليه وسلم يكثر ذكرها أنا بالطبع من منشن وربما اسمه وربما ذبح الشاة ثم أنا بالصلى الله عليه وسلم جميع أنا بيوكو أنا أنا بيوكي لكري لكري ثم يبعثها إلى صدائك خديجة أنا بيوكي لكري أنا خديجة أنا أبغى أن تبان شباب يسمعوا هذا كنيوم مسوسانا أوه ìyàwó Aisha radiyallahu ta'ala anha òun wà sọ pé òní qultu kàánà wùlàmù yakùn fi dúnìyà mùràtún ilà Khadija ṣé kò sóbìrì mi láyé mọ́jú Khadija lọ ni Khadija o Khadija o Khadija o Khadija o kí lè fẹ́ pààyàn torí kó lọ́ọ̀bù ìyàwó ẹ̀ ẹ̀yin sísá ṣẹba rọ́jọ́dá sí ètò ìṣẹ̀bọ ẹjọ́ ṣẹba rọ́jọ́dá sí náà bí wọ́n ṣe máa súná ẹ̀ káptọ̀ wọn kí ni mo ní kí ẹ ṣe ẹ̀ dá wọn mú mú ṣùgbọ́n má tẹ̀ bọ̀ ọ́ kọ́ra máa ń lo ilé nǹkan rẹ̀ àwọn ọmọ mi wà ẹ̀ lè bú wọn wọ́n ti mọ ibi tí wọ́n táyà bú mọ́ àwọn àbẹ̀fẹ́ bọ́ fi wọ́n lẹ̀ wọ́n wulẹ̀ dà wọ́n rú ẹ̀yin tẹ̀yin náà sì ti yàtara yín náà ẹ fà wá náà lẹ̀ pépé ẹlòmíín náà wà nínú abẹ́ pé àwọn ìyàwó wa záwò mọ́ ọ̀kẹ́ gbogbo ìtọ́rí kan ṣe ọlọ́run fi àlùbáríkà ọlọ́run fún ọlẹ́sàn rẹ̀ àwọn ọkọ mi wọ́n ti gòkè odò kábàárọ̀ tó já bí ìyàwó dórí ẹ̀ka lẹ̀ ẹ̀mọ́ òde dórí ẹ̀ka lẹ̀ ẹ̀sà máa sí lọ́n lára rẹ̀ ó ti dàka rẹ̀ ná yóò ṣe àwọn ọmọ jọdá yìí pọ̀ lára ibi mẹ́rin tí bàbá rẹ̀ lọ yẹ onú adébẹ̀ onú lọ́la ọmọ bàbá rẹ̀ àdí alimi bàbá mi kọ̀ kọ̀ fẹ́ mọ́ méjì tọ́lọ́ máa fi hàn ní wọ́n kọ́ba ọ̀yà máa fi sùúrù pẹ̀lú ẹ̀ ọlọ́run ní tètè mi ó bàjẹ́ mi ìwọ́n náà wà máa ọdún tó dáa sí tó fi jẹ́ pé sàǹgbẹ́ di mẹ́rin nínú lẹ́kítọ̀ kan táwọn ọmọ bá mi analyze ẹ̀rọ̀gbọ̀n tó wé sí hundred percent ní love tẹ́lẹ̀ ṣẹ́rántí ní ọdún mo ní ṣùgbọ́n tó bá di ìyàwó méjì yóò bẹ̀ẹ́ di fifty kíni o yóò bẹ̀ẹ́ di fifty fifty tó bá di ìyàwó mẹ́ta yóò di thirty three point three tó bá pé mẹ́rin yóò di twenty five ṣùgbọ́n tí ẹlòpèrè tó bá smart dáadáa ó lè máa sèré mi ẹ̀yin mo fẹ́ mẹ̀rẹ́ mi torí tó bá ti rẹ̀ tó ń tó bá ti rẹ̀ tó láà ó ṣèré mi ń bi tiẹ̀ tó o bá rí fẹ́ǹkó kó o mọ́ ó ti ní tó kọ́ńpáǹtì tọkọ ní ògbọ́dọ̀ máa ń ṣe ó gbọ́dọ̀ kúrun láàrin ṣùgbọ́n fẹ́ àti súnmọ́ ìfẹ́ oorun gbọ́dọ̀ dọ́gba ìfẹ́ àti súnmọ́ ò lè dọ́gba ah, ó dùn mí tí ń ráyè lọ síbi ọ̀sọ́ tí ń ráyè lọ síbi ọ̀sọ́ ẹ̀yin obìnrin ah, ah, mo pìtì yín kí ni mo ní mo ti fún yín ẹ dáhùn wọn làwọn náà pín para wọn ìwọ ò lè sọ̀sọ́ lẹ́yìn ìgbà tó náà tún sọ pé àwọn àmì yòó lẹ́ṣà òkèlè fìlìyà tọ́lọ̀ bá sọ pé n tó fi pé iná ní kò sọ̀sọ́ wọn á rìn rádà àdáńlé ọkọ. alimuhim ìyàwó aṣọ àánú sọ pé Khadija yìí kí ló fà á gbogbo ìgbà ni wọn àná ti máa ń dá pẹ̀ àná bí ní àná. Ah, mi gbọ́dọ̀ má dáa iná kánà tó kánà Khadija báyìí báyìí báyìí báyìí wà kánà bí min ha wàlàt ó sì bọ́ ma fún mi ok family mi yẹn àlèyànjẹ ẹ̀sán àbúṣe náà sọ pé a wò lè ṣe program kan tó yẹ pé kò ní sìn kẹ̀kẹ́ tí ó family i need the love kí ni mo i need the love láwùjọ wa ó tún wá máa ń dùn nílé oníyàwó pọ̀ ju nínú fúsù àtàtún ní mùtúmẹ́nu bàyẹn náà jẹ́ kíkà mú wá díẹ̀ ni òun náà ní pé ìdá àtàkà lọ́hùn máa lẹ̀ ẹ̀ńtọ́lọ́n bá bò láṣìírí nínú ẹ̀sùn alówà náà pé ká ṣe kí ni ká lò gbogbo àṣírí yẹn ìkànnà ọ̀sán àbá nàbà Muhammad sallallahu alayhi wa sallam Malik وني كنت جالسي عند رسول الله صلى الله عليه وسلم فرآني رفع الثياب ولو نجوكم بلا نجوكم ànábì wa rí pé aṣọ tó ń wọ̀ ní aṣọ tó jẹ́ pé ó ti ká ni aṣọ tí ò tí ò tí ò wọ́jú faqal ànábì wa sọ pé alaka mal alaka ànábì sọ lówó qultu na'am ya rasulullah ó lè ní ah, alhamdulilayi wa ànábì mo lówó ó ní min kulli mal nínú rẹ̀ wáyà mi ànábì sọ pé min ayyi mal níbo ló ti owó rẹ̀ ó ní mi kú lè máa ó ní gbogbo òòrùn dúkìá ní ọlọ́run fún mi ó ní kọ́dà àtọ́ ni yàlọ́hùn mi nàìjíríà bẹ̀ ọlọ́run fún mi ní ràkùn mi rẹpẹtẹ wàlgọ́nà ó fún mi ní kíni ó fún mi ní àgùntàn wàlẹ́kẹ́yìn ọlọ́run fún mi ní ẹsẹ̀ wárọ̀kì níjọ́ náà lọ́run kí ló tún dúkìá mo tún ní ẹrú قال أنا بني إذا آتاك الله مالا طلب أبو ولا سري fali yọrọ aleika asaru ní ìmọ̀tí lọ. jẹ́ káwọn yẹn máa rí pé o ti da fún ọ̀sùn. jẹ́ káwọn yẹn máa sọ́kún ni a ní ká máa kàkà lábàá ká máa wàhálà ń sàdára wò ká. jẹ́ káwọn yẹn rí pé o ti da fún ọ̀sùn. ọlọ́ni yóò ń fi dòrò sáàtún mi ń sá. ọlọ́ba ní tó ń bá gbòòrò fún kó ná kó gbòòrò. tòótọ́ tí a bá tún jù láti máa tó yẹ pé mi lọ ní àná ṣùgbọ́n ó tún láti máa wọ kínní láti máa wọ sáfẹ́tì bárakàlá ọ̀fẹ́ ṣùgbẹ́ ìgbẹ́ tó ta lókùnrin ìgbà tí ò bá ti sí nǹkankan lábẹ́ rẹ̀ nínú ṣèkárí mi àbí nínú yànga tó lè sùn yẹn dẹ́ni ìyáwájú ọlọ́run tí ò bá ti sí nǹkankan bẹ̀ anábìnrin tọ́lọ́ ń bá kẹ́ ọ jáwọn èèyàn máa jáwọn èèyàn sùn kíni jáwọn èèyàn máa tó bá jẹ́ máa mú tọ́lá bá dé tí ò sì kéré rẹ̀ ń bẹ̀ fàlùkì ń bà sí i kí ni mo ní kí wọ́n fi sí àlòkínbà èmi máa ń sọ fáwọn ọ̀rẹ́ wa àwọn tọrọ kan sí wọn ti sá lọ báyìí wọn ti sá lọ ọ̀rẹ́ akọ àti máa sọ fún ọ̀rẹ́ wa kí ni yìí bó ṣe ń ṣe yìí Ọlọ́run sọ má ṣe báyìí mọ kò tètè ọwọ́ àrí ìyàwó kejì nígbà tó ìyàwó kejì a wà lẹ́nu ẹ̀ ń sìn ìbolówó nú ìyàwó kejì ló wá sọ fún pé ah, ẹ wá àwọn àfìlà tẹ ẹ máa ń wà máa ń bí àwọn brothers ní campus yìí àbú ẹ máa dé irú àwọn àfìlà ẹ máa dá àwọn àfìlà gidi pé ìgbà tó mìíràn tó mìíràn ah ọmọ yẹn náà fi ń yàyà kúyà ó ṣùgbọ́n ọmọ ọlọ́mọ ẹ dákun sọ̀rọ̀ gidi kọ́ ló sọ yìí nígbà tí brother bá ń bọ̀ nígbà tí brother orí bíá ẹni tí mò ń sọ yìí ọlọ́wọ́ bá kẹ láàrin wa o àwa ń lọ campus ó kú tara rẹ. ọwọ́ àwọn àpàlámárì wọ́n jọmọ tó ń dé سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته والحمد لله جزاكم الله خير توتي bó ṣe rẹ ìmáàmù tó torí wàhálà ẹ fẹ́ pọ̀ díẹ̀ gbọ́n pé eléyìí tí wọ́n ṣe wọ́n gbé ìdùnnú sára ń kálukú wa àtọkùnrin àtọbìnrin aráàlúsílẹ̀ so kọlọ̀n kó ẹ kọlọ̀n kó ṣàlékún dáadáa tiwọn náà ìmọ̀ yẹn ọlọ́mọba falbarka sí àti ti gbogbo wọn náà tí à ń ṣàǹfààní ìmọ̀lára wọn àwọn ọmọ tẹnìkan kan wa náà ọlọ́run jẹ́ wọn yà dáadáa àwa náà ọmọ ṣìlẹ̀ wa náà ọlọ́jà náà ṣàlékún dáadáa ti tẹnìkan kan wa náà eléyìí tó sọ yìí ìtú dáa jù ní kékeré kálukú délé kásì lọ bẹ̀rẹ̀ sí máa kálọ́ máa lò it ńbẹ́ńbẹ́ tẹ́lẹ̀ lò wọ́n ti fún wa ní so inshallah jazakumullah khair ẹ kó tó dúpẹ́ àgbà question díẹ̀ lẹ́yìn wá mi báyìí ẹni tó ní ilé yẹn gangan ló wá bá mi láìpẹ́ pé àwọn ní space kan táwọn fẹ́ fi lẹ̀ àwọn dẹ̀ kò jẹ́ àwọn fẹ́ kó jẹ́ mùsùlùmí ní ó gbà ẹ á tún bẹ dùn màbí kan náà pé kò lè jẹ́ ìtẹ̀nu bẹ́ẹ̀ so ẹni tó bá ní interest bẹ́ẹ̀ need accommodation just just behind this building ilé yẹn wà ń bọ̀ then um, àwọn tá a máa ń gbé ní eré àwákájà yìí mọ́ yàrá church. No àwa tá a bá ń gbé ní eré àyànà church àti wákàjà yìí tá a bá ní gbé ọmọ tó fẹ́ kàn ṣiṣẹ́ kó tó ṣe exam ìkan lára àwọn bọ́lá tó wá ní pharmacy shop kan bẹ̀ tí wọ́n ní assistant ẹni tó bá lẹ́nu tó fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn náà kárí mi tábà ti parí sí then ẹni tó bá lẹ́nu tó fẹ́ ṣe driver a ní ẹnìkan tó bùkátà driver then tábà dé àwọn tó ń fẹ́ di teacher èmi níbi ní teacher àdẹ̀tún ní wákàtí náà then ní halkọ ní gbogbo ọjọ́ sunday ní markaz wa ń bí báyìí halkọ wà bẹ́ẹ̀ ní gbogbo ọjọ́ sunday aago mẹ́sàn-án síbi mọ́kànlá ìgbà míì ájú mẹ́sàn-án lọ ìjókòó ṣáwà tí a máa ń ṣe ní. ìjókòó ṣáà máa ń wà ìmáàmù wa sùlẹ̀mán tí wọ́n ṣe tán nísìnyí àwọn náà máa ń ṣe yẹn bẹ́ẹ̀ náà ní alẹ́ sí lọ́yẹ́ àwọn tá a bá ń gbé eré alẹ́ sí lọ́yẹ́ àbí tá a láwọn èèyàn nínú kíblà skul gangan ní ọjọ́ sunday àyè ìjókòó wa ń bẹ náà tá máa ń ṣe halkọ ilé kéwú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.